pẹ̀lú yọ̀ǹda ọlọ́run hadithu Abi Huraira tí í ṣe ẹlẹ́ẹ̀kejì òun ni a fi bẹ̀rẹ̀ dáàbò lónìí. عن أبي هريرة رضي الله عنه قال بينما نحن جلوس عند النبي صلى الله عليه وسلم إذ جاءه رجل فقال يا رسول الله هلكت فقال ما لك قال أقعت على امرأتي في رمضان وأنا صائم وفي رواية أصبت أهلي في رمضان فقال رسول الله صلى الله عليه وسلم هل تجد هل تجد رقبة تعتقها قال لا قال فهل تستطيع أن تصوم شهرين متتابعين قال لا قال فهل تجد إطعام ستين مسكينا قال لا قال فسكت النبي صلى الله عليه وآله وسلم فبينما نحن على ذلك إذ أتي النبي بعرق فيه تمر والعرق المكتل فقال قال أين السائل قال أنا قال خذ هذا فتصدق به فقال على على أفقر مني يا رسول يا رسول الله صلى الله عليه وآله وسلم فوالله ما بين لابتيها يريد الحرتين أهل بيتي أفقر من أهل بيتي فضحك النبي صلى الله عليه فضحك النبي صلى الله عليه وآله وسلم حتى بدت أنيابه ثم قال أطعمه أهلك الحروة أرض ترك تركبها تركبها حجارة صوت الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين عن أبي هريرة رضي الله عنه قال بينما نحن جلوس عند النبي صلى الله عليه وسلم إذ جاءه رجل فقال أرنقى آوي àtàwọn ìdájọ́ ààwẹ̀ nínú Islam ìjẹ́ ààwẹ̀ ọ̀ranyàn ni ìjẹ́ ààwẹ̀ tó yà fún wa ojú rí Ọlọ́run kí èso ọ̀ranyàn gbogbo àwọn ọ̀rọ̀ tó lọ ń pa eléyìí ọ̀nà báàbù táǹkà lọ́wọ́ orí ẹ̀ náà ni hadithu abu abi hurayrata radiyallahu anhu hadithu tó gùn díẹ̀ tí ó ṣe pé bó ti gùn ní náà lọ́pọ̀lọpọ̀ ìdájọ́ ṣẹ̀ríà sì wà nínú ẹ̀ abu hurayrata radiyallahu ta'ala anhu قال بينما نحن جلوس عند النبي صلى الله عليه وسلم أوان بتي أدوكو لدى النبوة محمد صلى الله عليه وسلم أقاقو فكر حديثي نيه النبي صلى الله عليه وسلم قال انتقى النبي لسه ولو كنت فظا غليظ القلب لم فضوا من حولك ọlọ́run ni wà nẹ́bí sallallahu alayhi wa sallam bọ́ ọ bá jẹ́ kò ṣeé súnmọ́ kò ṣeé tọ̀ lànfàdú min hawlika gbogbo àwọn yóò túká kú lọ́dọ̀ rẹ̀ ọlọ́run fi eléyìí kọ́ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam lẹ́kọ̀ọ́ ó sì ń jẹ́kọ̀ọ́ fún gbogbo ẹni ó bá jogún anábì kì í ṣe àfa àbọ̀mọ̀kéwù. العلماء ulamau الأنبياء، anbiya النبي anabi ọlọ́run èèyàn máa lè jókòó النبي wọn asáwọn anabi ọlọ́run èèyàn jọ máa jókòó nahnu julusun inda nabiyyi sallallahu alayhi wa sallam àwọn anabi ọlọ́run ò ní wà ń wà àwọn ò ṣe é súnmọ́ àbí bí wọ́n bá ti ń bọ̀ kẹ́nìkan ọmọ gbìn àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀nà tá a fi kún anabi ọlọ́run lé ọ̀pọ̀ tá Al-Kùránì sọ fún wa. lára ọ̀nà tí ọlọ́run ní dandan ni a gbọ́dọ̀ fi pàn nẹ́bì lé dánẹ́bì bá jòkó táwọn sàhábé jòkó la tarfa'u aswatakum fawqa sawti an-nabi àpẹẹlẹ pín síbẹ̀ wọn. ẹ gbọ́dọ̀ máa sọ̀rọ̀ kóhùn yẹn wá bó ti ànábì mẹ́lẹ̀ sallallahu alaihi wasallam àmọ́ tó bá yẹ lẹ́yìn àwọn èyí ni anabuwa muhammad sallallahu alaihi wa sallam layyinul janib ànábì ṣe súnmọ́ ànábì ṣe bá jòkó kọ́dà ara ń ta tún rí kọ́ nú ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam táwa náà ká fi kẹ́kọ̀ọ́ ẹ wo àdéhìí tá a fẹ́ kà lónìí yìí ẹ wo ń tarakùnrin tí àdéhìí yìí sẹ́ lólórí ẹ wo ń tí ó sọ ẹ wo ń tà ànábì ó fi dá lóhùn sallallahu alaihi wasallam. Abu Hurairah ní bá a jókòó yìí. idh ja'ahu rajulun faqala wọ́n lára ọkùnrin ká bá wọlé faqal ń bá ń sọ pé ya Rasulallah ìwọ òjíṣẹ́ ọlọ́run ààrẹ ẹ̀kọ́ táwọn tọ́lọ̀ ń kọ́ wa tá a máa fi bá nábì lónìí àìlà àpọ̀ máa nábì lérí pé ya Muhammad ya Rasulallah báwọn sọ̀hábẹ́ tí kà nábì sallallahu alayhi wa sallam ìwọ òjíṣẹ́ ọlọ́run halẹ́kùtù òun fúnra ẹ̀ ló wí o arákùnrin tó wá bá nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní halẹ́kùtù òun parun ìparun bá òun ìtumọ̀ eléyìí ni pé òun ti ṣe nǹkan tó lè fà parun bá òun ìtumọ̀ halẹ́kùtù nù òun ti dẹ́kin nìkan wò bọ́lọ̀ ń bá fẹ́ fi bá òun jà bọ́lọ̀ ń bá fẹ́ fi mú òun ó ti tó pààrọ̀ fóun arákùnrin yìí bẹ́ẹ̀ fà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anabi wa bi faqala ma laka èyí sì ọ́ kí ló dé níbi rìwáyà míì ma ahlakaka kí ló fà pààrọ̀ fún ọ tó fi lọ́ọ́ parun anabi bí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. qala waqa'tu ala imra'ati fi Ramadan wa ana sa'im wa fi riwayatin asabtu ahli fi Ramadan ìtumọ̀ kan náà méjèèjì yẹn wa qa'tu ala imra'ati fi Ramadan ntí ọkùnrin máa ṣe pẹ̀lú obìnrin rẹ̀ mọ̀dán wò lọ́sàn-án àwẹ̀ Ramadan wa ana sa'im ìsìn gbáwé arákùnrin ń rojọ́ bẹ́ẹ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. àkọ́kùnrin òfin kí wo bí ni pé àtúntì jẹ́ níta nàbì ti fi kọ́ gbogbo àwọn sọ̀hábì ridwanullahi alayhim pépé yẹn bá wà nù awẹ̀ àwọn nǹkan kan bẹ téèyàn débẹ̀ kọ́dà bọ́ jẹ́ halali èèyàn. òun larakùnrin yìí ti mọ̀ ní tètè ń dájọ́ fún rẹ̀ pé halaktu òun ti fà parun fúnra òun. eléyìí lọ́pọ̀lọpọ̀ mọ̀ sí nǹkan kan mọ́ lónìí torí oṣù rí sí tá a máa gbọ́ arákùnrin yìí ìyàwó rẹ̀ aláàlí rẹ̀ tí ń bẹ nílé rẹ̀ ló súnmọ́ àwẹ̀ lọ́lọ́run pa wọn. àwa rẹ̀ ni tó ṣe pé àkọ́kọ́ ọba ọ̀tàṣe àgàrà sí huruma Ramadan ó sì ń téèyàn gbọ́dọ̀ sí lọ́sàn-án àwẹ̀ ẹ tún wá pé ta lọ́ọ́ bá ṣe kò tún ní jẹ́yàwó rẹ̀ fọ̀nrán ẹ̀dàkùn ẹ̀yàwó èèyàn tó nẹ́tọ̀ sí i òun ni arákùnrin yìí kọ ìgbésẹ̀ ìyàwó ń yàwó kìí ṣẹni tí ò lẹ́tọ̀ síbẹ̀ náà ó ní halaktu nípa kí ó tà nẹ́bi ti ké fún wọn sallallahu alaihi wasallam pé òun ti ṣe tí ó tó kó wọn parun sí i báwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ti rí nù òun làwọn sálàfù fi ròyìn báwọn sọ̀hábì ti rí nù wọ́n ní ẹ̀ṣẹ̀ tí ẹnìkọ̀ọ̀kan wa lónìí tí ó dàbí ìgbà tí fífín balẹ̀ èèyàn ń gi mú bí ìgbà tó kè fẹ́ wó lù wọ́n làwọn máa wò òkè ńláńlá tó fẹ́ ya lù èyí táwọn ó pè é séyìn náà ni ẹ wù fẹ́ lómi pé àfa àbí arákùnrin irọ́ irọ́ lè jẹ ta irú rọ́bà wa ni àséyìn náà wa ló ti di irọ́ wa lélẹ́yìn níbi tá a máa ọ̀ràn tá à ń dá sí wọn làwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ṣẹ̀ táwọn ó máa wò bí òkè tó lè yá lùyàn wọn lọ rà wá sọdí òní bí ìgbà tí sísìn balẹ̀ yẹn ń gi mú bí tá a fojú kéré ẹ̀ṣẹ̀ dé táwa náà sì ń rí etí máa já sí òbí wa náà rí torí bọ́hàrà al-fasadu fil barri wal bahri bima kasabat ọlọ́run ní kò sí tó ń fẹ́ fi kó wọn jẹ ayé ń yá kò sí tó ń fẹ́ fi ṣe àmọ́ wọn máa jẹ́ kẹ́ ẹ máa mọ̀ bima kasabat aydin náà ń tẹ̀ ń fọwọ́ ara yín fà ọlọ́run ní yọ máa hàn ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ọ̀pọ̀lọpọ̀ dààmú wàhálà ìgbádùn àìfọkànbalẹ̀ tọgbà ayé tọgbà gbogbo ayé lónìí kò sí kò síbi kan illa man rahima rabbuk ntọ́mọ ẹ̀dẹ́ èèyàn ń fọwọ́ ara ẹ̀ fà òun lọ́pọ̀. nípa báyìí arákùnrin yìí ní ntòun ṣe ní òun náà sì ti mọ̀ pé ọ̀nà àparun ni. a jẹ́ pé àkọ́kọ́ ẹ̀kọ́ tá a kọ́ ni pé arákùnrin yìí ò fojú kiri ẹ̀ṣẹ̀. radiyallahu ta'ala anhu. faqala rasulullahi sallallahu alayhi wa sallam ńgbà arákùnrin yìí wá kó ẹjọ́ tó rò fún anabi báyìí sallallahu alayhi anabi wa ń dá lóhùn báyìí pé hal tajidu raqabatan tu'tiquha hal tajidu raqabatan tu'tiquha ǹjọ́ ṣeéṣe kó o rí ẹrú kan tọ́ sọ̀dọ̀mọlúàbí hal tajidu raqabatan tu'tiquha eléyìí ni ó pa gbogbo ẹni tí ń bá ń sọ̀sọ́kúsọ ń pa ìsìláàmù ni ó pa lẹ́nu mọ́ ìsìláàmù ní mú yẹn sìn kò sí ẹ̀sìn tí ọkọ̀ ìmúnisìn tayọ ìsìláàmù. kí ló kan ẹrú ń bíi pé ẹnìkan súnmọ́ ìyàwó rẹ̀ kí ló kan ẹrú ń bíi pé ẹnìkan ó búra pé òun ò ní lè ṣe nǹkan kan ó sì padà fẹ́ ṣe gbogbo àwọn tí ọ̀kan ẹrú àmọ́ láti lè fi hàn bí ìsìláàmù ti rí ọlọ́run ó sì máa ní ọ̀dà aṣọ fẹ́ kó nù tọ̀tọ̀ ara ẹ̀ bọ̀ yìí nínú àwọn ẹrú ní sọ̀kandọ̀mọlúwàbí nù wọn èyí ń lẹ́nu kan máa wá fẹnu sọ pé ìsìláàmù ni mú yẹn kò sí ẹ̀sìn tó discourage ká máa mú nísìn tó tayọ ìsìláàmù ẹ wò anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ọ̀ràn tára tún rí dání báwo bá làákà ìwà wò à ní rí nǹkan kan tí ó tí ó líǹkì méjèèjì kí ni ọba ìyàwó rẹ̀ ló pọ̀ lọ́sàn-án àwẹ̀ kí lọ́kàn ti sọ orí ẹrú àmọ́ gẹ́gẹ́ bí n ìsìláàmù gbé wá ipe káwọn èèyàn wà lómìnira kí wọ́n máa jẹ́rú ẹnìkan ṣoṣo ìsìláàmù lọ́bọ̀kùn ẹrú àìmọ ẹlòmíín bẹ lónú ọkùn ẹrú dòní tí ń pe rẹ lọ́mọlúwàbí o gbogbo ẹni tó ṣe pé kò lè lọ gan máa ń bẹ̀ ń àfi kẹ́nìkan bá wò ó ẹ̀dá kùn sí àlọ́ àbí àmọ́ lọ kò lè kọ́dà ọ̀fẹ́ lè má lè trust ìyàwó rẹ̀ tí ń bẹ́ ń lé gbé mórí nǹkan báyìí àfi kẹ́nìkan ó tú fún pé báyìí ni ìyá kan ni irú ẹni náà máa sọ pé ọmọlú àwọn ẹ òun firi kò sí ní jẹ́rú jù báwọn lọ nítí Islam wá parí nìyẹn ikhraju an-nas ikhraju an-nas min ibadati al-ibad ila ibadati rabbil ibad ikhraju an-nas min ibadati al-ibad ìlà ibadati rabbil ibad islam lọ́wọ́ gbé kalẹ̀ ẹnìkan náà ní kí gbogbo yẹn máa jẹ́rú fún òun lọ́wọ́ ọba rahman gbogbo ntí jẹ́ amúnisìn nkankan àfẹ́ni ọba lọ tọrọ ara ẹ̀ bọ́ nínú islam islam ò gbé kalẹ̀ nípa báyìí anabi muhammad sallallahu alayhi wa sallam anabi sọfara kun yìí pé ntọ́ da yìí bó ti wí lóòótọ́ halakata ọ̀tọ̀ fà ìparun kì í ṣẹ̀ṣẹ̀ kékeré ntọ́ wà fi tánràn náà bọ́ ọba rẹ nìkan tọ́ wà lóko ẹrú sọ́ọ́dọ́mọlúàbí kóun náà kó lóko ẹrú kọ́mọ jẹ́rú fọlọ́n nìkan azza wa jal. qala la torí pa anabi muhammad sallallahu alaihi wa sallam anabi béèrè lọ́wọ́ ẹ̀ ni hal ǹjẹ́ o lè bọ́kùn lọ́rùn ẹrú arákùnrin yìí sì dáhùn oníkẹ́ni onílà wọn lágbára ẹ̀ láàtárakùnrin dáhùn yìí ó lè túmọ̀ nǹkan méjì hal tajidu ìtumọ̀ so lè rẹ́rú tọ́ bọ́kùn lọ́rùn ẹ̀ ó lè ṣe pé so lówó téèyàn lè fi ra ẹrú torí ìbọ́kùn lọ́rùn ẹrú ó nídìí owó olówó rẹ̀ ò ní fi ilẹ̀ lọ́fẹ̀ẹ́. hal tajidu ó lè túmọ̀ pé bọ́ọ̀ bá tiẹ̀ lówó jẹ́rú ń bẹ́ẹ̀ tọ́ bọ́kùn lọ́rùn ẹ̀ méjèèjì náà ló túmọ̀ nígbà ọkùnrin yìí ti wá nílá ọkọ méjèèjì ìmọ̀ kò lówó àbí wọ́n ti ẹ̀ lówó ọ̀sẹ̀rú àmọ́ èyí tó súnmọ́ ń gbà ní ẹrú pọ̀ nígbà tó yọrọ̀ yìí ṣẹlẹ̀ ìtumọ̀ ńlá níbẹ̀ òun ni pé òun ò ní owó tóun ìbọ̀kùn ẹrú lọ́rùn ẹrú. anabi tí wọn sọ fún sallallahu alayhi wa sallam fa al tastati'u an tasuma shahrayni mutatabi'ayn kódà bọ́ọ̀bá lágbára tó lè bọ́kùn ẹ̀rú lọ́rùn ẹ̀rú ǹjẹ́ o lè gba àwẹ̀ ọgọ́ta halakita ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó lágbára ni o lè fàparun fún yàn lóòótọ́ sáwọ ẹjọ́ kan ló lè ní sùúrù ọwọ́ àgbà ọgọ́ta mútàtà bí àyìn ọgọ́ta yóò sì gbọ́dọ̀ já ìtumọ̀ mútàtà bí àyìn nù bọ́ọ̀bá bẹ̀rẹ̀ rẹ̀ lónìí títí ọgọ́ta ọjọ́ ọ̀gbọ́dọ̀ sínú anabi tún bi arákùnrin yìí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. ńgbò ipa anabi bí ní béèrè ní arákùnrin yìí tún dáhùn qala la kó ló wọn lágbára kó wọn gbààwẹ̀ ọgọ́ta. níbi rìwáyà míì arákùnrin yìí ní wa al awqa'ani fima waqa'tu fihi illa as-sawm. ìbáwẹ̀ náà àwẹ̀jọ́ kan mọ́ gbàtì ni mo dán ntí mo dán wòyí wò kí n wá gbé gbọgbọ́ta nǹkan ní dẹ́rù eléyìí wò àwọn òrùkóhùn lágbára rẹ̀ arákùnrin yìí dá ànábì lóhùn bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. fasakata qala anagba muhammad sallallahu alaihi wasallam kún wa wí fún pé fahal tajidu it'ama sittina miskina kọ́dà ǹjọ́ lágbára ti bọ́ ọgọ́ta yìí tọ́jà láyé kọ́ ibùdó miskina àwọn èèyàn tó ṣe kíni tí wọ́n jẹ́ miskinu tí wọ́n jẹ́ aláìní. ẹlòmíì lè pé ya bẹ́yẹn bá rí fàkírù ńkọ́ tálíkà paraku sẹ́yìn ò lè bọ̀ àti sọ́nbì rí pé alifakírù wàlmìskínù gẹ́gẹ́ bí alìsílámù wàlìmán. alqaida ni pé idha ijtama'a iftaraqa wa idha iftaraqa ijtama'a almiskinu walfakir kal'imani walislam níbi tí ọba ìpẹ́ nu fàkírù nìkan wọ́n dá kọ àbí mẹ́sìkínù nìkan wọ́n dá kọ fàkírù náà kó sínú ẹ̀ torí àìní ti fàkírù burú ju ti kíni ọ burú ju ti mẹ́sìkínù lọ eléyìí là ń pè ní al-hukmul awla ńgbà ọlọ́mba ní kéèyàn ọbọ mẹ́sìkínù mẹ́mbà bíi awla fàkírù wọ́bẹ̀ kìí ṣe pa bí ńgbà tá a ti wá rí pé a mẹ́sìkínù nìkan wọ́n ní afúnlóúnjẹ ń mẹ́mbà bíi awla al ẹnití ò ní rárá abẹnití ò tiẹ̀ ní nǹkankan anabi muhammad sallallahu alaihi wa sallam ni ọwọ ọgọ́ta nù wọn tó fún lóúnjẹ irú oúnjẹ wo lèyàn máa fún ẹni ọba dáràn rò kàfàrà báyìí á padà ka àdéhìí bẹbẹ. arákùnrin tó dá anabi muhammad sallallahu alaihi wa la òun ò lówó tóun lè fi bọ́ ọgọ́ta fasakata nabi sallallahu alayhi wa sallam anabi bá dákẹ́ tó lówó tó fi bọ́ ọkùn ẹrú ọlọ́run òní ó lè gba àwẹ̀ ọgọ́ta ọlọ́run ọ̀lágbára ó lè bọ́ aláìní ọgọ́ta ọlọ́run ọ̀lágbára fasakata nabi sallallahu alayhi wa sallam a jẹ́ pé àti gbogbo ntá nabi ń wí kì í sọ pé erin ní fi ń wí ọlọ́run ló ní ó tó bẹ́ẹ̀ fún arákùnrin yìí wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha. nígbà tí ó sì sí wáyé mi pé lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ànábì ọ̀dààmú ààrẹ kẹlẹ́ yìí náà jẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ọba rẹ̀ rí nǹkan kan ní al-Qur'anil karim tó rí nù súnà nàbà Muhammad sallallahu alayhi wa sallam àyíwá jókòó jókòó pé li kulli su'alin jawab àgbọ̀dọ̀ mọ́fíìsì gbogbo tí wọ́n bá béèrè ọgbọ́dọ̀ ní ẹ̀hàn ta ló fẹ́ fi tiẹ̀ jọ anabuwa muhammad sallallahu alaihi wa sallam wọn a máa bí ní béèrè ńgbà míì tí ọba tí ì sí wàhálì kan anabi ọ̀dàkẹ́ bí wàhálì bá dé anabi ọ̀wà ni wọn lọ kéṣẹ́ nínú àwa ọ̀sẹ̀ lẹ̀ lọ́pọ̀lọpọ̀ arákùnrin kan wá bá anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó fẹ́ lọ ṣe hajj àbí ọwọ́ abá nàbí ọwọ́ adúró ní ya Rasulullah ìwọ òjíṣẹ́ ọlọ́run kí ni ìdájọ́ ẹni tó gbé ara mi wàkọ̀tàmá kàbọ̀tìbà gbogbo ara mi tó sì gbogbo ara rẹ̀ yìí ń jáfi kan àtàn lọ́fíń dàgbà òun ọ̀ma àmọ́hùn ti dà wò kí ni ṣé umra àwọn kóun máa lọ àbí ńbẹ́nu ìwáyà náà bẹ́ẹ̀ pé ànábì òfin ànábì dákẹ́ sallallahu alayhi wa arákùnrin yìí wá dùn títí tọ́lọ́n fi wá ní kí wá yọ bá nàbì pé èsì rẹ̀ ní ànábì wa ni wọ́n wá wá mánìsà ìta ló béèrè lẹ́ẹ̀kan ni ànábì wa ni ẹnza ankasaw aṣọ tí tó ti rìn mọ́ni èyí wọn wọ́n múra pọ̀ wọ́n hajj bọ̀ ibẹ̀ ni wọ́n ti mú dájọ́ pé bẹ́yàn bá ń ṣe umra àbí bá ń ṣe hajj kò gbọ́dọ̀ jẹ́ kí lọ́fíńdà bítúrà yọ wà lára aṣọ ara nù. ó yàtọ̀ fún tara anabiwa muhammad sallallahu alaihi wa sallam bọ́ba débi tí ó ti gbé ara mi ní mi kóòtù anabi ọkọ̀ lo lọ́fíńdà síkìnnì sára rẹ̀ kì í ṣe sásọ o bẹ́yàn bá fi lọ́fíńdà sásọ kò bá a mú anabi ní kárakùnrin yìí kọ́ kọ́ bọ̀ àmẹ́yìn ọ̀gbọ́dọ̀ máa lọ pẹ̀lú òórùn lọ́fíńdà lára aṣọ. bẹ́ẹ̀ bá ti gbé ara mi tán náà èyí tá a wí yìí náà kéèyàn tó gbé ara mi ni bẹ́ẹ̀ bá ti gbé ara mi tán náà kọ́dà ara náà kò gbọ́dọ̀ ṣe kínni kò gbọ́dọ̀ tún fi lọ́fíńdà tara mọ́ o nígbà tó ti wà nínú aṣọ ara yìí. àfẹlẹ́ yìí sẹ̀rí pé bí wọ́n bá bí yẹn tí ọba rẹ̀ rí fún Al-Qur'an àìwá pé àfi ká wà nǹkan kan wí torókó léwu a ti sọ fúnra wa pé gbogbo ẹni ọba jòkó ti ń ṣe fatiwa ti ń pè ntọ́lọ̀ ń wí ni ntọ́lọ̀ ń wò wí ni ẹgbọ́ bíi Ibn al-Qayyim ti pẹ̀lú wọn bó pẹ̀lú wọn al-muwaqqi'una an rabbil alamin ló fi ṣètìlá rẹ̀ tó pè ní i'lam al-muwaqqi'in an rabbil àwọn tí ń sàn ló kọ́ lọ́n Ibn al-Qayyim ti pè wọn nù al-muwaqqi'una an rabbi alaalamin bí ìgbà tó ń bu ọlùwé ló kọ ọlọ́run pé ọlọ́run faramẹ́lẹ́ ọlọ́run faramẹ́lẹ́ làwọn onímọ̀ fi máa sá fún fatuwa làwọn sọ̀hábẹ́ fi máa yàtàdá fàáyọ̀nà fatuwa wọn máa kì í ṣera wọn ni abubakar umar wọn náà dá lóhùn usman wọn náà dá lóhùn wọn á jọ bó ti rí láyé lónìí kọlọ́run dákun kọ́sàánú gbogbo wa àmọ́ ká wo ẹ̀kọ́ ńláńlá lára anábọ̀ muhammad sallallahu nígbàtà nàbí wí gbogbo èyí tó rí wá àyè ń pa ẹ̀ tán tí ò sí mi sàkàtà nàbí yó sallallahu alayhi wa sallam ànábì dákẹ́. fabaynama nahnu ala dhalik Abu Hurairah ń fún wa ní bó ti ṣẹlẹ̀ gan fabaynama nahnu ala àwa wà bẹ́ẹ̀ tuma bẹ́ẹ̀ tuma yẹn nu asekini baynama nahnu ala àwa bẹ́ẹ̀ àwọn ànábì wọn náà ń wò wá ó kò ní nǹkan إذ أتي النبي صلى الله عليه وسلم بعرق فيه تمر ni wọ́n bá gbé bí igbá àbábọ kan wá táǹpẹ ní kíni àlàárọpù fíhí tàmùrù làbídùn ló kúnú ẹ ntí ń jẹ araku lédè Lárúbáwá àwọn Lárúbáwá ní òṣùwọ̀n wọn lóríṣiríṣi báwa náà ti ní pẹrẹgì ẹ tá a ní ẹ kóńgò garawa àpò bẹ́ẹ̀ làwọn náà ní tiwọn náà nínú èyí táwọn ní wọn ní múdù múdù ní tọ́ba kún ọwọ́ méjèèjì kan dédé múdù nù wọn ní máa rí bíi bíi kọ́ọ̀pù tẹ́ ẹ máa rí yẹn wọn ní tá à ń pè ní kíni asọ́ọ̀r òun tó tóbi ju múdù lọ múdù mẹ́rin lèyìn ó kù sínú inú sọ́ọ̀wọ̀ ẹ̀yọ̀ kan wọ́n tún wá ní tá pè ní kíni al alaaraku àbí alikitalu kankan náà méjèèjì alaaraku mẹkitalu yìí sọ́ọ̀rù mẹ́ẹ̀ẹ́dógún ní okùn sọ́ọ̀rù mẹ́ẹ̀ẹ́dógún lókun kẹ́ni lókun araku kan ibi láti mọ̀ pé kí ni bàbá ní èèyàn ṣe kàfàrà ọ̀daràn kàfàrà kó fún èèyàn ló ń jẹjẹ bá nàbì ti wí irú oúnjẹ mélòó ni ó fún wa ibi tí dájọ́ rẹ̀ wà nìyí torí pé a padà ká débẹ̀ pé ẹnu wọn làbídùn iná là nẹ́bí padà gbé fún arákùnrin ìpè kọlọ̀ fi yanjú ọ̀ràn tó dá. àlà arákù wa ní sọ́ọ̀rù mélòó lọ́wọ́ ń bẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún múdù mélòó ní sì ń ṣe sọ́ọ̀wọ̀ ẹ̀yọ̀ kan múdù mélòó ní ọmọ jẹ́ arákùnrin ọgọ́ta múdù náà bẹ́ẹ̀ náà sọ́ọ̀rù mẹ́ẹ̀ẹ́dógún ní kíni àlà arákù àbí àlìmẹ́kítàlù kan a ti rí múdù mẹ́rin nínú sọ́ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan ń túmọ̀ pé nínú mẹ́kítàlù àbí arọ́kù kan a rí múdù sixty àbí ọgọ́ta mẹ́. èèyàn mélòó la nẹ́bí sì ní kó fún lóúnjẹ ọgọ́ta a jẹ́ pé múdù kọ̀ọ̀kan fẹ́ni kọ̀ọ̀kan múdù kọ̀ọ̀kan fún ẹnì kọ̀ọ̀kan kódà kò sì ní ibi kọ́wà ń ṣiṣẹ́ kọ́wà ìpè kàfàrà ni bẹ́ẹ̀ yẹn bá lágbára tó ṣe alihamudulilayi àmọ́ ọba ìpè dèdè múdù kan nínú ẹ̀ lọ lágbára pẹ́tọ̀ ìwọ́ gba jẹ ìwọ́ gba jẹ ìwọ́ gba jẹ ìsìláàmù ní wàhálà. bí èyí tá a máa sọ ń kọ ọ̀rọ̀ ẹran léyà náà ní kọ́sẹ́sẹ́ di ìgbà téèyàn bá ń wúwo epo wúwo yọ kó tó kó mọ́ téèyàn bá fẹ́ràn àkíkọ rẹ̀ tó kún tó sì pin ní tútù bẹ́ẹ̀ náà ọba súnà mọ́. nípa báyìí àlàárọ̀ ó ṣe déédéé ọgọ́ta múdù èèyàn ọgọ́ta náà là nẹ́bí sì ní o fún ìtumọ̀ ẹ̀ ní pé múdù kọ̀ọ̀kan fún èèyàn kọ̀ọ̀kan. kọ́ọ̀lá àyìnà sàìl kọ́ọ̀lá àyìnà àsàìl ànábì tẹ̀sẹ̀ wá ń béèrè pé arákùnrin ẹ̀ kan tó béèrè ìbéèrè nìdá gẹ́gẹ́ bó ti rí ń bi ti arákùnrin tó lo tíìbù tó lo lọ́fíìn dàtara náà arákùnrin yẹn dà kọ́ọ̀lá àná òun náà bá jáde ó lé mi ní o kọ́lẹ̀ khud hadha anabi bá gbé kí ló gbé fún un arakun fihi tamurun tamuru tó kún araku kan tí ń ṣe déédéé kíni sọ́ọ̀rù mẹ́ẹ̀ẹ́dógún àbí mọ́tò ọgọ́ta khud hadha anabi nígbà fatafaddaq bihi lọ́ọ́ fi ṣe sàrà èyí ni pé nínú options mẹ́tẹ̀ẹ̀ta tá nẹ́bi fún un la nẹ́bi fún ni èwo yìí èyí tó kàn yìí yẹn yẹn nù ó lówó ẹrú o lè gba àwẹ̀ ọgọ́ta léra wọn o tún ní owó tó lè fi bọ́ ọgọ́ta ọlọ́run sì ṣètò oúnjẹ tó tó bọ́ ọgọ́ta èèyàn anabi ní kó hàdà fatafaddaq bihi lọ́ọ́ fi léyìn náà ṣe sàrà kò fi tán ọ̀ràn rẹ̀ fakọ́ọ̀lá arákùnrin ìbá tó ń sọ̀rọ̀ ó ní àlà afqara minni níbi tá a ti rí i pé mẹsìkínù tí adakọ lẹ́ẹ̀kan kò túmọ̀ mẹsìkínù nìkan o fàkírù náà ṣe kínní ọwà ń bẹ ní bá bi àwòlá ẹ̀gbọ́n tarakùnrin yìí àlá afqara minni anabi ìtàndé ó ní lọ gbé fún àwọn aláìní tí aláìní kan tún du òun yìí lọ ya Rasulullah wọn fúri lọ́dọ̀ anabi wa Muhammad sallallahu alaihi wa sallam wọn ò sì ní parọ́ kọjọ bí èyí tí gbogbo zọhara alfasadu fil barri wal bahri bí ta báyé jẹ dolóni gbogbo wa náà ń rí sí ẹ gbogbo wa náà là ń gbọ́ ẹlòmíín kọ́lé tó ń tọrọ bára hmm? wọn lẹlòmíín ní ọ̀nẹ́ tàbí onígbọ́ láwo tó ń tọrọ bára a sì wá máa ba ìsìláàmù ló kọjẹ́ àbí ìsìláàmù ló gbé bára wa àwọn sàhábì ànábì ò rí bẹ́ẹ̀ rẹ̀ wọ́n lọ́ọ́ yà lẹ́yìn wọ́n sì firi láti sọ gbogbo ntí ń bá ń bẹ lọ́kàn wọn fún anabi muhammad sallallahu alaihi wa sallam arákùnrin yìí bọ́ wájú anabi owó fún pé àlá afqara minni ya rasulallah àǹfààní fáwọn àtúlá bẹ̀lẹ̀ ilmi àlá min hurufi al-jarri àlá nínú kíni hurufu al ìwà ṣe tí àdéhùn pé àlá afqari ìtumọ̀ ẹ̀ ní pé wọ́n ń pè kankan ní alimamnu'u mina sọ̀rọ̀fì alimamnu'u mina sọ̀rọ̀fì ẹ̀ nínú èdè Lárúbáwá èyí tó bá ti jẹ́ mamnu'u mina sọ̀rọ̀fì níwájú nù af'ala bí ahmadu afkọ́ra ajimalu gbogbo ẹ̀ bí ọba yẹ kọ́ gba kẹsìrọ̀ àmà wà fún ní kíni àmà fún ní fatia àpèjúwe mi nù mamnu'u mina sọ̀rọ̀fì bẹ́ẹ̀ ni bá ń kí al-Qur'an al kò sí mistake inú al-Qur'an o ẹnu suratu yusufu kílá àyà náà àlá yusufa kò sí mistake inú al-Qur'an al-Karim bó ti yé orí nù àwọn wọ̀nyẹn là ń pè ní kíni al-mamnu'u min as-sarfi ìtumọ̀ sarfu ni at-tanwin ay la gbogbo nta bá fi mọ̀ nínú mẹ́nà sọ́ọ̀rù ní fatia méjì kẹsọ̀rọ̀ méjì dùnmà méjì ìjọba sì yẹ kọ́ gba kẹsọ̀rọ̀ yọ ma gba kínní yọ ma gba fatia náà arákùnrin ní àlá afqara minni ya Rasulullah sallallahu alaihi wa sallam sí ẹni àwọn kan tó tún kí fákìrù wọn tó sì kí wọn tún du tòun yìí lọ lòun lọ gbé làbídùn yìí fún ẹrí pé béèrè tóun náà béèrè ni kì ṣe àwọn béèrè kan bẹ tẹ̀yìn ò di èsì ọlọ́rọ̀ míì tó fẹ́ sọ lé ni ó kó wa sọ̀rọ̀ náà fọwọ́láhì ó ní wà nábì òun búra ló kọ́ ọlọ́run báwọn ti rí nù òun ní parọ́ òfin ní fọlọ́n jẹ́rìí èké àwọn ọmọ búra kankan sí nǹkankan lónìí fawalahi arákùnrin yìí ni wà nábì òun fọlọ́n búra nábì sí màkì kò ní wí bẹ́ẹ̀ kọ́ parọ́ ma bayna labatayha yuridu al-harratayni ahlu baytin afqara min ahli bayti ma bayna labatayha madina larakùnrin yìí júwe bẹ́ẹ̀ al-madina ìlú anabu muhammadu sallallahu alaihi wa sallam ààlà rẹ̀ méjèèjì ní tí wọ́n fi sàlà rẹ̀ ní alḥara méjì wọ́n ń pè kan ní alḥara tu sharqiya wà alḥara tu algarbiya ń bẹ madina dùnú. àwọn méjèèjì hara sharqiya ń bẹ ní isi madina hara garbiya ń bẹ ní wẹ́tì madina àwọn àyè kan ni tó ṣe pé ní òkúta dúdú gbígbà tó kúta dúdú fọ́ọ̀lẹ̀ lẹ̀ ló kún bẹ́ẹ̀ tí wọ́n pè ní hara nù òun náà wọ́n pè ní aláàbà arákùnrin wa ni láàrin ìbẹ̀rẹ̀ hara alákọ̀ọ́kọ́ sí kejì ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo ìgbà táwa náà pé àti òró àti ìbú ìlú yìí gbogbo Mẹdínà ló fẹ́ wí òun ò rí pé nìkan tó ń bẹ lára ilé kan tí wọn ò rí jẹ tí wọn ò rí mu tó ju ara ilé tòun lọ léyìí tó hàn sí eléyìí hukumu fíkìrù hadithi kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni a lè fẹ́ máa béèrè pé abó làákùnrin yìí ṣe mà ṣé ń lọ lé òǹkàlùkù ló fi wá mọ̀ pé òun lòun lòun tó sì jù ní àbíbò ni eléyìí ni wọ́n ń pè nínú sẹ̀ríà ní ghalabatu zọ́ọ̀nì ghalabatu azọ́ọ̀nì nǹkan méjì ni ìmọ̀ kéèyàn níyẹ̀ kínú ntọ́ dáàyàn lójú pé kò sí iyèméjì ń bẹ́ẹ̀ dárájà tó ní kíni ghalabatu azọ́ni ó súnmọ́ kíni ó súnmọ́ yẹ̀kínú ó ju zọ́nù lásán lọ èyí ò ní pé ní téèyàn rò tọ́fẹ̀ dépò ntọ́ da lójú torí pé ní gbé ru aṣọ tó ń kálukú ń wọ̀ ọmọ ru rìn kí ó ń kálukú ń rìn ọwọ́ àgàlábà aláàzọ́ni rẹ̀ pé òun pé eléyìí ṣe ń le báwa náà bá ń ká ya nrùpẹ́ni tí tó tó yín lọ ń eléyìí ìsìn tó le arákùnrin yìí gálábà bọ́ nínú èyí wọn tún máa bí wọn lo ojúlé kọ̀ọ̀kan lọ béèrè pé kílẹ̀ nílé sẹ̀rí àmọ́ lo yẹ̀kínù bí ọba sí yẹ̀kínù á lo kíni galabatu azọ́nù kótó wa kan kíni azọ́nù azọ́nù ni ntí ẹ̀gbẹ́ méjèèjì ṣe déédéé ó lè rí báyìí ó sì lè ṣe kíni ó lè rí báyìí àyè lo zọ́nù bíi sẹ̀rí àwọn àyè lo kíni àìlòzọ́nù níbi ìdájọ́ sẹ̀ríà àmọ́ àmọ́ lo yẹ̀kínù tó dájú ìbomi àti máa lo kíni galabatu àgbọ̀nù náà. arákùnrin yìí bẹ̀rẹ̀ pé òun ò rò pé tọ́ba ipá láìní ni kóun ò ṣe sàárà fún òun ò rò pé aláìní kan tó ń bẹ láàrin gbogbo ìlú Madina tó ju òun àtàrà lé òun lọ. فضحك النبي صلى الله عليه وسلم بأبي هو وأمي صلى الله عليه وسلم níta anabi fi jù wá ẹ wo bí anabi ti ń bárakùnrin yìí sọ̀rọ̀ ọbọ ọ̀darú ọ̀ràn sọ ọ̀dá yìí àníṣọ ọ̀rẹ́ rú olóòní sọgbàwẹ̀ olóòlégbà sọ fún ọgọ́ta olóòní àtúbọ̀ wá oúnjẹ ọgọ́ta lọ́ọ́ gbé fáláìní ọ̀túnléwọ̀lá jù ẹ̀rí fáwọn ó ti á lérò ẹni bẹ́ẹ̀ jáde ó jù lọ bàbá gba làbínú gan lọ́wọ́ ẹ̀ pé wọ́n yí ọmọ dín sí ọ. àmọ́ anábìá muhammad sallallahu alayhi wa sallam fadhahika nabiyyu sallallahu alayhi wa sallam wọn là anábì bá bú ẹ̀rìn anábì sẹ́kìnì anábì bá rẹ̀ rìn hatta badat anyabuhu kọ́dẹ̀ ẹ̀rín tó kọ́ là anábì rìn torí ẹ̀rín ní bẹ́ẹ̀ tí ò nídìí kéèyàn yanu àmọ́ ẹ̀rín tá anábì rìn jọ ngba nabi wa rẹ rí tán sallallahu alayhi wa sallam allahumma salli wa sallim wa barik alayhi qala at'imuhu ahlak la sórí bẹ́ẹ̀ lọ́ọ́ gbé fáwọn ará ilé rẹ̀ náà sallallahu alayhi wa sallam làbídùn tá a tún bọ̀ wá náà at'imuhu ahlak lọ́ọ́ gbé fáwọn ará ńgbò tẹ̀yìn náà lórí pé tòsí jù nù kò ní ìdí ká wá ní ẹ máa wá fàkúrú kankí at'imuhu ahlaka bá nàbì tí wọ́n jọ́nà nìyẹn sallallahu alayhi wa sallam. ibi tí hadithi parí sí nìyẹn alḥarra al-ardu tarkabu ahijara suud àfa makadisi lọ́kọ̀ yóò síbẹ̀ o láti sọ̀tún ma kẹ́ni ǹjẹ́ ń jẹ́ harra òun láti tún fúnra wa yìí òun ní ilẹ̀ tí òkúta dúdú ń bẹ ní orí rẹ̀ ìtumọ̀ ìyẹn níbi àdéhìí parí sí ni kọ́ fún makọ́l àtọ̀rẹ́mùhù ahlak hadithu yìí nínú hadithu tí ọgbàjúmọ̀ púpọ̀ ni táwọn onímọ̀ ti máa yọ ọ̀pọ̀lọpọ̀ ìdájọ́ ń pa ya ẹwẹ́ o ẹnu ìta àti dàpọ̀ omi tó ń bẹ kárin lára ń táwọn onímọ̀ máa mú nù ìdájọ́ sẹ̀ríà níbi hadithu ta kàtá yìí òun ni pé ìdájà al-mustafti bẹ́ẹ̀ nìkan bá wá béèrè fatiwa fi màá fi àtúnyìn níbi ẹ̀ṣẹ̀ kan tó ti ṣẹ̀ lọ́n èèyàn wá béèrè kí ni ó ti ṣẹ̀ lọ́n lọ́nà kan irú bọ́kùnrin yìí ti bó ti ṣẹ̀ lọ́n. inú kọ́ jẹ́ pé máa fi à ẹ̀ṣẹ̀ tó dá yìí bí ha hadun ó ní ìjìyà rẹ̀ ti ń bẹ nú alukurani àti ń nú sunna àbí kó ṣe pé nú àwọn ẹ̀ṣẹ̀ kìí ṣe gbogbo ẹ̀ṣẹ̀ ní sẹ̀rí àfi jìyà rẹ̀ lélẹ̀ pé yẹn bá ṣe báyìí ní ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kan ń bẹ tó jẹ́ general àwọn ẹ̀ṣẹ̀ tó ní hádùn bí yẹn bá lóun jalè nísìnyí àmọ́ hadu ni èèyàn lòun ṣe zina àmọ́ hadu zina èèyàn lòun parọ́ zina mẹ́nìkan ọ̀nà ní hadu ọ bẹ́ẹ̀ bá sọ ní tó jórí ò tó bàbá ni. a ṣe hadu kọ́fíbì ọlọ́ọ̀lọ́ mọ iye èèyàn tá a mọ̀ nàmbílà làǹdójúmọ́ torí ìdájọ́ sẹ̀ríà ọlọ́ọ̀nà bẹ́ẹ̀ bá parọ́ zina mẹ́yàn ta ni ọ mẹlẹ́rìí mẹ́rin wá tí ò rí mú wá sẹ̀ríà ní adarú ẹni bẹ́ẹ̀ dọ̀bálẹ̀ ká fún ọlọ́gọ́rin ọlọ́lọ́ ma yẹ ọ̀rọ̀ tẹ́lómi kan jánu tí kan sọ tí ń pàdé tí ọ̀ máa ń ti bẹ́ńbẹ́. èyí ò nìkan kọ́ níbi dájú ma bí ìsìláàmù ṣe ìsìláàmù pírísàvù dignity òǹkàlùkù bẹ́ẹ̀ má ma yẹ̀yẹ́ àwọn èèyàn má sọ tí ogun yóò tó bẹ́ẹ̀ yẹn bá parọ́ ìdùnnà mẹ́nìkan kí láti fún tí ọ̀rẹ́ rí mú ọba rẹ̀ rí mú wa alhamdulilayi òun tó ń dára ìdùnnà nù. àmọ́ ọ̀kan wí nǹkan wí ni à òye kan wíru ẹ̀ o ọgọ́rin bílálà ní sẹ̀ríà ní àṣẹ ẹ̀yin ò nìkan kọ́ bírú rẹ̀ bá wá bá wa láwẹ̀ tí ń bọ̀ pé mo rojú lọ́wọ́ ẹlòmíì wà láwì. àní gba ẹ̀rí irú ẹni bẹ́ẹ̀ kọ́ máa dé jìyà fún un ìwọ́n tó ọsọ tó jòrè òtó ń jò ní lọ́wọ́ àwa sọ fáwa nísìn pé orosu ń bì kan àbẹ́nìkan ọjẹ́ nìkan lówó pé ọsójú mi ń rú rẹ̀ kàn wá ṣàhádà tiẹ̀ kàn wá láàfin mọ ìṣẹ̀rí àti sọ́ọ́ ọmọlúwàbí àti jẹ́niyàn èèyàn tẹ́sìn ní ọ̀sọ̀ tó bẹ́ẹ̀. nípa báyìí sẹ́yìn bá wa béèrè fatiwa ìmọ̀ kọjá pé ntọ́ wa ẹ̀sẹ̀ tó lóun sẹ̀ yìí ó ní kíni ó ní hadu àbí kọ́ mọ́ ní hadu méjèèjì náà lànàbí sọ̀bá ti ṣe sallallahu alaihi wasallam. èyí tá a kà lónìí nínú àwọn ẹ̀sẹ̀ tó ṣe pé ní títí dìgbà tí arákùnrin yìí fi wá ọmọ ọkàn mọ̀ pẹ́sẹ̀ ni ká sọ yóò náà kìí ṣe pé gbogbo ẹ̀ṣẹ̀ tó bá tó di pé ẹgbẹ́ lọ́wọ́ ẹ̀nà ń bla lánìkan lẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ń bẹ kẹrin kéèyàn parọ́ nísìn ẹ̀ṣẹ̀ ni àmọ́ kò sí hajj fún pé irú yàrá yìí lẹ gbọ́dọ̀ fi jẹ́ omi ń bẹ tó pé ní aláṣẹ àbádájọ ìlànà ṣẹ̀ríà ni ó wò pé kí lọ tọ́ sí i níjìyà èyí ń là ń pè nìkẹ́ni àtàzír ó yàtọ̀ fún al-hudud ní kúkúrú nu fíkì hadith yìí bẹ́ẹ̀ yẹn bá wá béèrè fatuwa lórí ntí ò ní hadunu sẹ̀ríà láàyò àkọ́ àníjẹ́ ní àkàkàmá o bẹ́ẹ̀ yẹn bá wa jẹ́wọ́ fún rẹ̀ pé ah, òun ṣe nǹkan báyìí o nǹkan sọ fún un náà ni pé tọ́ra sàgàfọ́ la má sì rú ẹ̀ mọ́ tí ọba ní kíni tí ọba ní hadu pẹ̀lú yàrá yìí yẹn fi jẹ́ wọn ni òjẹ́ ká nàbí o pé ẹ̀nà ń bilala jẹ́ ẹsẹ̀ nǹkan kan àmọ́ ìtọ́ba ní hadu gbogbo ẹ̀ náà là nàbí ṣe tó yé wa sallallahu alayhi wa sallam níjọ́ tí arákùnrin tá à ń pè ní Ma'izu radiyallahu anhu tọ́wọ́ abá nẹ́bí sallallahu alaihi wasallam tóun náà wá béèrè irú bọ́kùnrin ti béèrè àmọ́ kí ni Ma'izu lóun dáwó Ma'izu lóun súnmọ́ obìnrin olóbìn ó sì zìnà irú eléyìí wọn ní kíni ó ní hajj o ó ní yàtọ̀ lọ ní a jẹ òun zìnà àyíwá pé ń gbé tó wọn náà lókùtì wá wí wọn ọlọ́run jọ̀ ń darí àhà. Ah, anabi ṣe kọ́ ma hadi lórí kẹ́ni lórí máa yìí radiyallahu ta'ala anhu ìyàtọ̀ nìyẹn láàrin ẹ̀ṣẹ̀ tó ní hadu àtẹ̀yí tí ò ní hadu. lára fíkìrù hadithi yìí òun ni pé bí ṣẹ̀ríà ìsìláàmù bá ní irú ọ̀ràn báyìí tẹ́ni báyìí bá dá nǹkan bíi oríṣi ọ̀nà mẹ́ta ni kò fi tánra rẹ̀. ṣé yọ ọkàn mú kan bẹ́ẹ̀ ni èyí tó bá wù ẹ̀wúrọ̀ àdìsí ta kà yìí bọ́kùn lọ́rùn ẹrú eh, àbí eh, gbàwé ọgọ́ta àbí eh, bọ́ ọgọ́ta ọgọ́ta aláìní sẹ́yìn ọkàn wàá dìsáìdì fún rẹ̀ pé ah, eléyìí lọ́rùn èmi lọ́rùn ẹ́ ó lè rí bẹ́ẹ̀ ó sì lè má rí bẹ́ẹ̀ ó dìpẹ́ndì lórí irú bò ní násù sẹ̀ríà Al-Qur'an al-Karim àbí súnà tó bá wà ń pẹ̀ òun ni ibn abbas radiyallahu anhu ibn abbas ní gbogbo ń tẹ́ ẹ bá ti rí fil qur'an tí n bá ti ń gbé kíni awo awo awo mú yọ bá wọ ọ̀nà pé àfihàn bá dára nǹkan báyìí o ṣe nǹkan báyìí awo ìtumọ̀ awo ni ọ lédè òyìnbó àbí ṣe nǹkan báyìí àbábí nǹkan báyìí àpẹẹrẹ rẹ ní inú suratul baqara bẹ́yẹn bá ń lọ hajj àti ń umra tó ti wà nù hara ní ara tó dé ìwọ ní bẹ́yẹn ọ̀gbọ́dọ̀ sí kínní kò gbọ́dọ̀ mú irun kàkà kú ní ààrẹ ó fi máa ń rún orí nígbà bá wa parí iṣẹ́ ni ó tó ṣe kíni ni ó tó fà ẹni orí bá wa ń fọ́ àbí nǹkan kan ṣe tí wọ́n ní ó sì nídìí kí ọ̀fàrí àbí káwọn ọgbẹ̀rún àbógun kan làwọn fẹ́ fi sí ibi tí ń dùn àbí káwọn sì fa irun kó ń bẹ́ẹ̀ kí àbóforí sọ nǹkan àwọn dókítà láfi ká fa ká tó lè fọ oògùn sí sẹ́yìn wà pé a ah, mọ̀ wà ní múra òfin lẹ́ẹ̀kẹ́jẹ́ ọmọ àhà. Ah, ìsìláàmù ò le tó bẹ́ẹ̀ èsì tọrọ ní ìsìláàmù bọ́bá rí báwọn alukur'an alkarim ní ah, ah, faman kana minkum maridan aw bihi adan min ra'sihi fafidiyatun min siyamin aw sadaqatin aw nusuki. nbẹ ní suratul baqara pé ẹni ó o kó fárí ọlọ́run kọfà orí ni ìmọ̀ yóò fa gbogbo ẹ̀ àbí wọ́n lẹ́nu bí tí àwọn apply oògùn sí nìkan làwọn fà á kọfà o kọ́dà bí o ti parí múra àmọ́ o kéèyàn bá wá fárú eré bẹ́ẹ̀ tí o sì sásìkò fi parí ọ̀daràn fìdíà nǹkan mẹ́ta wá ni eh, fàfidíà tó ń mẹ́ni sìyá mẹ́ni áwò sọ́dákọ̀tún áwò nùsùkìn oríṣi mẹ́ta ni mẹ́ni sìyá mẹ́ni inú kọ́gbà àwẹ̀ àwẹ̀ mẹ́fà péré àwẹ̀ mẹ́fà péré kìí sọgọ́ta kò sì nídìí kó tó tẹ̀léra wọn pẹ̀lú ọba gbà kan lónìí tọ́lọ́ di ọ̀tún la ọbọ̀sẹ̀ tí ń bọ̀ kò sí nǹkan kan. àbí kọ́ wá àwọn aláìní àwẹ̀ ọjọ́ mẹ́ta sorry àwẹ̀ kíni ọjọ́ mẹ́ta péré àmọ́ bí ọba bọ́ aláìní ní oṣù kíni yọ wà aláìní mẹ́fà. màfídìí ẹ̀tún mi ń sì yá mi àwùsọ̀dà kọ́tín àwọ̀ nùsùk sọ́dákọ̀ ni ìtìhámù sàárà oúnjẹ sàárà bàbá ti wá aláìní márùn kó fún ní pa mẹ́fà kó fún wọn lóúnjẹ. àwọn oníṣókè àbí kókó wulẹ̀ pẹ́ràn bàbá ti lówó tọpẹ́ràn kan lérò ẹ̀dẹ́dẹ́ ẹran tó wọ iléyà ẹ̀yìn òtútọ́. Ibn Abbas ní gbogbo ibi tá a bá ti rí báyìí tó bá ti ní kíni awo awo awo ìtumọ̀ ẹ̀ nígbẹ́jìnì kéèyàn mú ìtòwú bàbá rẹ̀ ní tí irú eléyìí ṣẹlẹ̀ sí nísìnyí ó sì jẹ́ ntọ́ lọ́rùn ń bùkún tó lówó ètò ọ̀rọ̀ ọlọ́run ní kíni èló wọn ń tẹran àbí yọgbà èló wọn ń tẹran tó wọn wulẹ̀ máa dààmú ara àwọn ọlágbára bẹ́ẹ̀ ẹni tí ó sì lówó òun lè wo pé ìtọ́rọ̀ òun lọ́rùn dùnú mẹ́tẹ̀ẹ̀ta òun là wẹ̀ àbí ìtọ́rọ̀ òun lọ́rùn dùn nígbà owó ẹran sí owó oúnjẹ èèyàn mẹ́fà òun lágbára eléyìí àmọ́ àwọn kankan ń bẹ táàsì gbọ́ máa wà ń bẹ tíṣẹ̀ rí òfin ọ pé o mú ìtò wù ọ́ tíṣẹ̀ rí òṣè kí ni ṣẹ̀rí ọ̀gbà yẹn láyè pé mú ìtò wù ọ́ a sì máa sì gbọ́ pàtàkì jùlọ nínú èyí tó kọ́mọ̀ ní kafaratul yamin bẹ́yẹn bá búra pé wàláì wọn ò ní gbà àbí wàláì wọn ò sì ń kaba ẹ̀ padà wá bẹ̀ pé a mọ̀sẹ̀ bẹ́ẹ̀ ti ṣe òun kéèyàn máa wá pé a kọ́ra ìdájọ́ àgbà sí yín lẹ́nu àmọ́ mo ti sẹ́wà láàyè irọ́ ni ànábì ọkọ wa bẹ́ẹ̀ gbogbo ń tí ọ̀rọ̀ wa lọ́rùn làǹdàbì kọ wa sallallahu alaihi wasallam bí a kọ́ra bẹ́ẹ̀ ti bẹ̀ mí yóò ti tán àmọ́ wà láàyè mo ti fẹ́ náà ni ànábì ní bọ́ bá rí bẹ́ẹ̀ ṣèyí tó dáa táwọn èèyàn bí ọkọ ṣe ni tó tí náà ti gbà pé ń lọ dáa wà kaffir an yaminika ọwọ́ atán ọ̀ràn tó dáa níbi pé ọ̀fọ̀ lọ́nbúra kò jù bẹ́ẹ̀ lọ irú eléyìí bí yẹn bá fẹ́ tẹ́wọ́n ọ̀ràn báyìí ọ̀pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ jẹ́mi tí máa gbọ́ lọ́dọ̀ àwọn èèyàn ní pé ẹ máa gbàwẹ̀ mẹ́ta ni wọ́n ti ní bí yẹn bá ti ṣe kínní. kò mọ̀ pé àwẹ̀ kọ́lọ̀ lẹ́yìn ọgbà kó fi tẹ́ràn o ó ní nǹkan kan tí ó ṣẹlẹ̀ bí ọba wa ṣí má lótó kan kínní lótó ká àwẹ̀ nbẹ̀nu al يؤاخذكم بما عقدتم الأيمان Three. tọ́lá lómi máa tún fi gbọ́ pé ń bá fún wọn ní sinu sẹ́mi náà ní fún fún wọn sáàrì náà ètò bá jẹ́ kàfàrà oúnjẹ kan náà ni bọ́jọ́ tá a wọ̀ náà ẹ̀yàn bá ti fún sinu ẹ̀nínú èyí wọn nídìí pé ńgbà ó ti fún sinu ààbọ̀ náà ó tún fi sáàrì kan hàn kórí bẹ́ẹ̀ tíyẹn bá ti lé sẹ́lẹ̀ yìí ẹ̀yàn mẹ́wàá ó ti san kàfàrà ìbúra àṣẹ̀rí alukur'an wa fa làásì bẹ́ẹ̀ ni min awsati ma tut'imuna ahlikum irú oúnjẹ tẹ́yìn náà kọ́ dáa tẹ́ ń fáwọn ará ilé yín jẹ ẹni tí máa jẹ ráìsì ńlẹ̀ kò gbọ́dọ̀ wá jẹ́ pé ń jọ kàfàrà dé yọ̀wá ni wọ́n lọ ná gàrí kọ́ bá mu bẹ́ẹ̀ ọmọ àwọn báyìí pé gàrí lòun náà máa jẹ kò burú min awsati ma tut'imuna ahlikum ọlọ́run nírò ìtẹ̀ ń fún àwọn ìyàwó àtàwọn ọmọ yìí jẹ nìyẹn òun náà ní ẹbí san kàfàrà ibi tá à ń lọ ni pé àwọn bẹ́ẹ̀ ń bì yín náà àwọn kìnnìún àwọn kìsìwàtò hùn àwọn ọ̀ràn tá a fi san kàfàrà búra nù ẹlòmíì ọ̀fẹ́ mọ̀ àfi àwẹ̀ àwẹ̀ àkùrá ni níbẹ̀ bá lágbára èèyàn mẹ́wàá ẹ wá ṣe kíni èèyàn mẹ́wàá òun náà ni ẹ wá daṣọ fún wọn èyí tó bá wù yín bẹ́ẹ̀ áwò nù áwò áwò nínú kẹ́ ẹ fún wọn ló ń jẹ àbó ṣe é ṣe ń bò míì bóyá oúnjẹ wọn já sọlọ ẹ̀rọ aṣọ tí ó tàn mẹ́wàá wọ. áwò tàhírírú rọkọ̀bà ẹtún wà al-Qur'an al-Karim ara ń ta wílẹ̀ kan nù ni ọlọ́run tún fi ti bíbọ́kùn ẹrú ó tún fi bọ́ bẹ́ẹ̀ nìyẹn pé ẹjẹ́ àwọn èèyàn ọmọ ẹ mọ́jà àwọn èèyàn ó sin ẹ̀dá ẹgbẹ́ wọn mọ́ ọlọ́run nìkan ni kéèyàn ọmọ ẹgbẹ́rú rẹ̀ ara ń tẹ̀yàn lè fi tánra pọ̀ kàtẹ́ wà láàyè lásán òṣìṣẹ́ ń tó lóṣè mọ́ kódò ó lè ṣe kí ni ó lè bọ́kùn lọ́rùn ẹrú kan. nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí Ibn Abbas ti ṣàlàyé fún wa áwó áwó ń bẹ́ẹ̀ àbí èyí tó bá ni kéèyàn ó mú lẹ́yìn lẹ́yìn ńgbà tí eh, alukurani ka àwọn eléyìí tán bí ọ̀rọ̀ búra là ń bá bọ̀ o lọ́yẹ̀ sẹ̀ wá ní faman faman lam yajid fasiyamu salasati ayyam ẹni jẹ́ ọba wa rí mẹ́tẹ̀ẹ̀ta yìí o kọ́ wa sí kí ni kọ́ wa gba àwẹ̀ ọjọ́ mẹ́ta òun lẹ lomi ọwọ amọ nǹkan bá ti gbé sagbulọ gba kọdà lomi ọmọ ṣe fatiwa ṣe di búra lọgbà àwẹ̀ ọjọ́ mẹ́ta ọba mọ o bí kuraani ti tó nù ntọ́ bá jẹ́ aw aw aw mú ìtò wọ̀ ń bẹ́ àmọ́ ntọ́ bá jẹ́ fàmà lámúyà jíde túmọ̀ fàmà lámúyà jíde ni pé ẹni tí ọba wa lágbára gbogbo yìí tá a kà á nù ló tó wá sí kínni ló tó kan ààwẹ̀ èyí ò níbi kàfàrà ìbúra irú ẹ̀ náà ní bẹ́ẹ̀ ń ọ̀pọ̀lọpọ̀ àwọn aláàjì wa wọ́n máa ń ṣe àárín ìrún gbọ́ bẹ́ẹ̀ yẹn bá lọ hajj yóò rówó ra gbá yóò rówó ra wo yóò ra góòlù yóò ra gbogbo ẹ kọ́ á ní lówó ẹran tàmọ́tò yìí ẹran hádìú tàmọ́tò èyí ni wọ́n wà láwọn fáwẹ̀ gbé kí wọ́n mọ̀ dáadáa ẹ̀yìn bá dáwọ́ ẹ̀ wò ntọ́lọ̀ ń bẹ̀ kí n ṣe o torí gẹ́gẹ́ bó ti rí nínú ọ̀rọ̀ kàfàrà nìyí bẹ́ẹ̀ ń bi ọ̀rọ̀ yìí níbi àyàtà kílẹ̀ kan ila alhajj famastaysara min alhajj kò sí awo mbẹ ẹni tí ọba wò pé èyí tó wọn fi tọrọpọlọpọ wọn mọ àǹfààní táwọn jẹ tó fi di tẹ pẹran ìtumọ̀ tàmátọ̀ yìí ni pé ìpìlẹ̀ ni pé kéèyàn dá ọmúra lọ lọ́tọ̀ ọ̀rọ̀ ajíkẹ́jì ọ̀sánwó ọ̀lọ́ọ̀múra màsí bàbá wa dìgbà hajj ọ̀sẹ̀sẹ̀ tí wọ́n á gbéra kọ́ lọ. kọ́ba wa rọrùn bẹ́lẹ̀ yìí bá rọrùn fara maka tó rọrùn fara madina ara nǹkan kan tó súnmọ́ maka anagba muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ̀ ń fi islam rán tó sì mọ̀ pé islam wọn máa bẹ títí ka ẹni tí ń bọ̀ láti ìlú tó dínà ó lè má rọrùn fún ọwọ́ àwọn kàtún ní dada kó tún wá hajj ní sẹ̀ríà ti gbé kalẹ̀ pé yẹn lè ṣe kíni tàmátọ̀ yìí kéèyàn gbádùn gbádùn ní tàmọ́tún èyí tó fi ṣe wàhálẹ̀ méjì ìrìn àjò kan kọ̀ wá kó múra pẹ̀lú hajj pọ̀ bẹ́ẹ̀ bá wá ṣe léyìí ṣẹ̀rí àwa ni ọ̀pọ̀ ẹ̀rẹ̀ yọ̀kan lásán ẹ̀dàkùn ẹ̀rẹ̀ ewúrẹ́ kan ẹ̀ ẹ̀ máa sọ fáwọn èèyàn ewu ẹran wọn nàìjíríà jùmọ̀ kà lọ na ẹran iléyà gbòǹkankan tẹ́ à ń pa ni ọ̀wọ́n nàìjíríà jùmọ̀ kà lọ ẹ̀ lọ́wọ́n tẹ̀ràn mọ́kà kéèyàn wá wo adúró orí ńlá ńlá tọ́lọ̀ ń ṣe fún un ní èyí tó fi lọ san four hundred thousand míì tó ṣẹ̀ṣẹ̀ wá hajj àbí five hundred míì kàn wá mú tí ò ní ju bíi ten thousand bíi twelve thousand lọ fifteen thousand ọ̀pọ̀ jù one hundred dollars ọ̀pọ̀ jù nù ọ̀wá fi ra ẹran kan lẹ́yìn ìgbà tọ́lọ̀ ń gbélé yìí fàmátàmátà àbẹ̀rẹ̀ ọmọdé fàmásá ìsọ̀rọ̀ mẹ́nà ìhàjì lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá kan ní pé lámúyà gidi fàmẹ́lẹ́m ẹni tí ọba wa lágbára o ẹni tí ọba ṣe kí ni tí ọba ní agbára kì í ni ó fowó ra gbá tó fi ọ̀rà wo ọrẹ bùn ọrẹ bùn ọrà gbogbo ẹ ọwọ́ adọ̀rọ̀ hadiyu ní òṣòwò kẹrin alálàájì nàìjíríà tí wọ́n ń dáwọ́ lù bí wọ́n ti léyìn alẹ́ gbàrú léyìn alẹ́ gbàrú ọlọ́run ọ̀ràn ọbẹ̀ o bẹ́ẹ̀ ọba lówó yóò ní fifteen thousand alálàájì tó sanwó four hundred thousand àbí wọ́n bá a san náà bàbá wa bu fún tí ò ní fifteen thousand naira ló tó kán àwẹ̀ o ọ̀rọ̀ àwẹ̀ ò sí àwọn bẹ̀ o pé àbí nkè mú yìí tó wù mí ọlọ́run ní tóun ní ẹsẹ̀ ní famalami ẹ̀jí ẹ̀jí ọba wa ní fasiya musalasati ayyamin filhaji musadaatin idarojatun tilka asharatun kamila. kaduba yìí na insha allah ọlọ́run jẹ́ àdìjọ́ mẹ́jọ lọ. àwọn fíkì wa hadithi yẹ pọ̀ ìta bá tún lè mẹ́nu gbangba náà allahu alam sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم ẹ̀rọ náà ní àti gbọ́n kí wọ́n jẹ́ olófin wa ní ayé àti ní àkíyàmẹ́ ẹ̀ náà bá tẹ́jú díẹ̀ tí yóò kù ẹni tí yóò bá yí ìbéèrè kan àbí méjì kí abẹ́rẹ́ number one two tẹ̀rẹ̀ sí ní akọni kí wọ́n rìn jòjì ní ìtàlá yìí kan látàrí bá ṣe lè ṣàlọ́ kẹ́kẹ́ number four number one. àwọn ọ̀dọ́. gbàtí àwọn sọ̀rọ̀ ètò ìyàsàlẹ̀ fa nípa ìtara nínú àwẹ̀ Ramadan na ẹni tí o bá jẹ pé ẹ sàlẹ̀ pa ẹni tí o bá ti mistake jẹun pé ọlọ́run ní obìnrin nù. ẹni tó bá máa ma jẹun nínú àwẹ̀ ńkọ́ tó ká ìdíjà ìpẹ́tọ̀ ìjẹ̀fẹ́ bẹ́ẹ̀ lónìí wọ́n máa ma jẹun. ṣé kàfàrà ti òun náà gba gẹ́gẹ́ bí àlàyé ṣe pé tó súnmọ́ ìyàwó náà ni òun náà fi ṣe ìtàn ìtànà mi tí o máa ṣe ń tẹ̀. lọ́dà kìtì ni pé inú àwẹ̀ ń pé lẹ́yìn tàbá ti tàbí àlùfájà bá ti yọ tó tẹ̀ bá jẹun nígbà náà pé kò láwẹ̀ ni kájà ní pé bóyá ó máa bí kò tiẹ̀ mọ̀. dẹ́n bóyá sọ́nà pé àlùfájà ti yọ gọ́ọ̀sì ọ̀pọ̀lọpọ̀ gba aago la máa ń lò kí ni sáyẹ̀nsì a máa rí láti dé ìwọ̀n pétọ̀ àlùfájà ti yọ bìkọ́ sábẹ́kí máa ń gbìyànjú الحمد لله صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين nídáhùn sí béèrè alákọ̀ọ́kọ́ inṣàlá ọ̀rọ̀ padà débẹ̀ ẹ̀sìn ní kúkúrú bẹ́yàn bá màmá ọ jẹun lọ́sàn-án àwẹ̀ èyí ń sínú fàyínà máa tà á màhùn lọ́hùn wà kọ́ òun lọ́ màmá jẹun ò kọjọ yìí tá a wí ń dò ní pé ẹni ọba ṣèèṣì jẹun tó gbàgbé kọ́ dóúnjẹ ìlú kọ́ máa gbà wẹ̀ lọ ẹni ọba màmá jẹun ọ̀ràn ńláńlá lọ́dá lọ́sàn-án àwẹ̀. àwọn onímọ̀ ọ̀rọ̀ méjì wọn wá sọ ńbẹ arínú àwọn onímọ̀ tó gbóòrò dájọ́ yìí tá ń kà lọ́wọ́ yìí tó ní ẹni ọmọ àmọ́ tó jẹun lọ́sàn-án àwẹ̀ àtẹni ọmọ àmọ́ tó súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàn-án àwẹ̀ ọ̀ràn kan náà wọ́n dá àṣírí nù àwọn onímọ̀ tán ní àkọ́rọ́ tí oúnjẹ ó fúyẹ́ sí ẹni ọ súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàáwẹ̀ ẹnu tó ń wo ṣe ni pé kọ́ dá àwẹ̀ ọjọ́ òun padà kó sì kún fún astaghfirullah méjèèjì náà làwọn onímọ̀ sọ àmọ́ àtọ̀rọ̀ kínní àtọ̀nà kejì ó gbé wọn fẹ́ rin lẹ́ pé ẹsẹ̀ ńláńlá ní kéèyàn ọmọ àmọ́ kọ́ jẹun lọ́sàáwẹ̀ Allahu ta'ala àdá kí ni ìbéèrè nìkejì pé bó o láti mọ̀ ẹni tí yẹn bá jẹun lẹ́yìn fájúrù tọ́ba màmá jẹun lẹ́yìn fajoro èsì ẹ̀ náà láti wíwọ̀n ọ jẹun lọ́sàn-án àwẹ̀ náà nù bẹ́ẹ̀ yẹn bá gbọ́mọ̀ pé fajoro ti dé àlìfájàrí ti yọ tó tún wá jẹun ọ̀sán bẹ́ẹ̀ ọ̀sán níta pẹ̀ lọ́sàn-án àwẹ̀ ọ bẹ̀rẹ̀ láti gbà tí àlìfájàrí bá ti yọ nù. bóòlù àti ma wá mọ̀ pé àlìfájàrí yọ bí àṣà àwọn àgbàlagbà ni wọ́n ní jọ̀hún kò le láti mọ̀ àmọ́ ńgbà tó di pé iná eh, street light nǹkan kan kọ́dà bí tí wọn ò níná nísìnyí náà rọrùn láti mọ̀ àwọn tí wọn ò bá níná bóyá ní oko àbí nǹkan kan torí pé bal ti wí hatta yatabayyana lakumul khaytul abyadu minal khaytil aswadi minal fajr. ìbẹ̀rẹ̀ òru gbogbo alámọ̀ bóòlù ti máa rí ìgbà tó di pé òru ọmọ clear tọ́sán ọmọ dé tí eh, ìmọ́lẹ̀ ọmọ dé òun ìyàtọ̀ láàrin dúdú àti funfun wọn á ní bóyá inú ìlú tọ̀pọ̀lọpọ̀ wa ń gbé iná àbí nkankan àbí pollution gbà mí lè fà á torí bẹ́ẹ̀ gbogbo ìgbà téèyàn bá wá wà ọlọ́run máa mú tá a máa fi ṣe ẹ̀sìn tí ó rọrùn wá ọlọ́run wá kọ́ àwọn ọmọ mùsùlùmí kan níta ń wínu pé gbogbo ọmọ tó ọmọ mùsùlùmí bá kọ́ gbogbo ọmọ tí wọ́n náà fíìlì rẹ tọ́ wà nínú ronú bó ṣe contribute sí Islam mọ́jọ́ jẹ́ pé màkà tí ò ní wúlò láyé àtọ̀run lọ́kàn ló ń kọ́ àwọn kan ni wọ́n lò mọ ìwé náà wọ́n ká nǹkan kan wọ́n á wò pé ẹ̀ àwa lè gẹ́ bí mà bá a ṣe lè mọ̀ pé ó ṣe ṣe kó jòrọ̀ ńgbà báyìí ó ṣe ṣe kó rùn mú ńgbà báyìí a lè mọ ti oṣù kan àbí jù bẹ́ẹ̀ lọ àbí kọ́mọ́tò bẹ́ẹ̀ náà pé àlùfájàrí o láàrin ìṣẹ́jú báyìí sí báyìí ni ọyọ nílùú báyìí bàbá tí wàá ra àwọn tó ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀jà wá jẹ́ alágídí ọkàn pé àní gba tí wọn ń wé ń bọ wọn ti rà ago láyé ànábi wọn ẹjẹ agbọ wọn yé wọn ò fa ago wọn fi ń kírun láyé ànábi sọlọ sọlọ àmọ́ ní kófí lè rọrùn yá nílùú lọrin o ní Kaduna o ní nkankan o lápẹjúwe àwọn kan bẹ ń Kaduna wọn ń ṣe Kaduna timing chapter wọn gbọ́ pé àwọn kan náà ń bẹ ń Kano n rò pé kankan jí wà nílẹ̀ Yorùbá ń bí pọ̀tù pé tí wọ́n ṣe ń Kano Kaduna nìna gbogbo olú Nàìjíríà náà ni wọ́n máa ń kọ́ bá. Ah, eléyìí tí a bá rí i pé omi ń bẹ tába ti rí i pé alẹ́ yìí tọ́ hàn àwọn eléyìí ń ṣàṣìṣe àti mú pé àgbà ah, wọn ní kíní yọba yìí kò yọ ń gbà náà gbà wọn ìta bá ti mọ̀ téèyàn bá mọ̀ ṣàṣìṣe ni èèyàn gbọ́dọ̀ tẹ̀lé wọn àmì ìta bá rí i pé wọ́n gbìyànjú ìgbìyànjú wọn yá àti rí i pé àṣìṣe ń bẹ ń bẹ kò burú ká máa lo irú rẹ̀ kọ́dà rú ẹ̀ náà wọ́n ń lo maka ni wọ́n ń lo ní madina kò sẹ́ni tí ń jáde máa lọ wo àlùfájàrí maka àti madina náà àmọ́ ń gbà tó pé lu islam ni àwọn ní bíi ministry ni tó pé sẹ́kàn táwọn ń ṣe nu wọ́n ń pè ní tẹ̀kúímù ọmọlùkọ́rọ̀ tẹ̀kúímù ọmọlùkọ́rọ̀ odidi ministry ni làwọn ń mójútó eléyìí o bàbá ti rú eléyìí o alhamdulilayi o ti tó tá a bá ti rí i pé a eléyìí tí wọ́n wí àṣìṣe bẹ́ẹ̀ àwa náà sì lè mọ̀ pàtàkì jùlọ rúgbà bá ń gbà bá kọ́ mọ́gíríbì àbí alasari anabi ti sọ fún wa bá ti máa wò àbá yìí là ń gbà tó wọn bá yẹ àtàrí eléyìí tá a bá ti rí i pé wọ́n ń wí ikú yìí ni kò burú kí ká tẹ̀lé wọn. èyí tó fi wá dáa jù ń gbé pé ìgbìyànjú ọmọ èèyàn ni ó ṣeé ṣe kí ọmọ mọ̀nyányán bí àṣìṣe. irú bí wọ́n bá ní àlùfájàrí especially nínú àwẹ̀ al-ihtiyatu min ad-din al-ihtiyatu min ad-din oògùn ń bẹ nínú Islam al-ihtiyatu min ad-din já jẹ́ ká sóògùn àbámọ̀ ńbẹ̀ nínú sẹ̀ríà já wọ́n ní aago márùn kọjá àtẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní àlìfájàrí èyí sì tó òkú fẹ̀ka dóúnjẹ dúró láago márùn kọjá àtẹ́jú mẹ́wàá pé fàlàfó ìṣẹ́jú márùn lẹ̀ ẹ́ àmọ́ bẹ́ẹ̀ yẹn ọba wa kírun tàwẹ̀nù o ibi tí ẹ̀sìn yá tó bàbá máa tàwẹ̀nù irú òun ní sọ wọ́n lé márùn kọjọ ogun èyí ti tẹ̀ yóò di ọkọjọ ogun àti márùn èyí wọn kì í kú ní àsìkò wọn torí eléyìí lè mérí kọ́ dájú bàbá tiẹ̀ ní bọ́yá bọ́yá bọ́yá bàbá ti ń falà fo díẹ̀díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ gbọ́n bá ní ìrùn wọlé láago márùn kọjọ ogun bẹ́ẹ̀ yẹn bá kì í lọ́kọjá àṣẹfún mẹ́ẹ̀ẹ́dógún inú àsìkò náà lọ́wọ́ àmọ́ ìdí ọ̀dà ọba ìpè lóòótọ́ ogun lọ wọlé ní àwọn asáré kì í ní okùnṣẹ́jú kan ó kírun gbà tí ó ti tó náà ní Allahu ta'ala. ìbéèrè tèmi ni pé téèyàn bá ṣàdéhùn pé tọ́lọ́n bá ṣe nǹkan kan fóun fóun máa gbàwẹ̀ bóyá fún bí ọjọ́ mẹ́ta tò lẹ́yìn tọ́lọ́n ṣe nǹkan yẹn tán bóyá ká sọ pé bóyá wà wà lórí ìrìn àjò kò láǹfààní àti tí ìgbàwẹ̀ yẹn tí ó wá ṣe pé kí ìrìn àjò yẹn tó complete ó wá develop àìsàn tí kò lè jẹ́ kó láǹfààní àti ìgbà wọ̀nyẹn mọ́ ǹjẹ́ ó lè tánràn rẹ̀ pẹ̀lú nọ́málì bá ṣe máa ń tánràn àwẹ̀ Ramadan tábàjẹ́. àkọ́kọ́ ni pé ká mọ ntí ń jẹ́ nọ́ọ̀zùrù ọ̀rọ̀ nọ́ọ̀zùrù làáfà béèrè ká máa lérí pé bọ́lọ̀ ń bá ṣe nǹkan báyìí fún mi èmi náà ṣe nǹkan báyìí fọ́lọ́ ànábì ní ọ̀dà sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ọ̀bá tí máa ṣe ọmọ máa ṣe torí bí ìgbà ọ̀ bọ́ọ̀bá jẹun páàsì ìnígbàwẹ̀ fọ́ bọ́ọ̀bá ṣe kíní ọ̀tá ọ̀nà ànábì ní ìnáma yusufakara ju bíhi mílẹ̀ bàkì ànábì láhùn nírú ẹni bẹ́ẹ̀ ẹ̀tọ́ yà hàn sọ́lọ̀ nírú ẹni bẹ́ẹ̀ àmẹ́ni ọba ti wá wí wọ́n wá ń wí láyé ànábì náà sọ̀rọ̀ lọ́sọ̀làm èyí ń fẹ́ ni tí ọba ti wí lè ta wí lákọ̀ọ́kọ́ ni àmẹ́ni ọba ti wí níta ànábì máa wí fún wọn náà ni pé man nadara an yuti allaha fal yuti'hu ṣé wọ́n lọ fọwọ́ ara ẹ̀ fà á ẹ̀yàn bá ti ní ṣe nǹkan báyìí túláàsì ọgbọ́dọ̀ ṣe ni o tọ́ba jẹ pé dáadáa ni àfi tọ́ba yìí pẹ́sẹ̀ ni àfi tọ́ba yìí pé kíni ẹ̀sẹ̀ àwọn bíi táyì tí mo lè rí sẹ́nu o kẹ́yìn o pé ẹ̀mí a bí kíní kan bá ṣe gbogbo wọn gbà nǹkan lùkọ́ máa wá mú kíní sí òun lọ́rùn àwa yóò ní àwọn sì ti lérí a ànábì ni ẹni ọba lóun lérí kó wọn sẹ lọ́hùn yá kò gbọ́dọ̀ sẹ o ìlérí ò débẹ̀ wọn o ara bíi tí lérí òde ẹnìkan lérí láyà nẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam ipe ọya rànkúnmí ẹnìkan gùn ẹnìkan yá ní rànkúnmí àbọ̀rẹ́ǹtì ẹ̀ òun kò ní dé inú rẹ̀ wá dùn bí rànkúnmí yìí ti ń ní ti ń ṣe á gbogbo rànkúnmí yìí bó bá fi gbé òun délé báyìí bí ṣe ń ṣe dáadáa yìí òun ọ̀pá òun fi dúpẹ́ fọlọ́run ọ̀rọ̀ wá di ọ̀rẹ́ uh-uh. bí àti kówó fún ẹni ó ní o pé owó ràǹkúnmí rẹ ni mo ti mo ti mo ti lérí anábì ní kò sí lérí fún ọmọ èèyàn bí màá là yá mi lè kú mi jẹ́ èso òun lónìí bọ́bá ìgbé wọn ló ní ràǹkúnmí rẹ ni a gbọ́ àmọ́ ràǹkúnmí ó ràǹkúnmí ìlérí ò débẹ̀ o eléyìí gbogbo àkàmù nàbírì nínú sẹ̀ríà gẹ́gẹ́ béèrè tá a fà wá béèrè bẹ́ẹ̀ yẹn bá ti wá wúrú ẹ̀ dandan ni ànábì nífàlì ò tẹ̀rù dada ni kéèyàn ṣe bàbá wa nídìíwọ́ ọ wà lórí ìrìn àjò ni ọlọ́run tí ọmọ kọ̀ọ̀kọ̀ àti gbangba ọmọ tí ò jẹ́ kí ó ti gbà rà nígbà tí ó fi parí ìrìn àjò àárẹ̀ tún mu èyí wọn máa bẹ lọ́rùn ẹ̀ ni ògbójọ́ tí ọba tó gbádùn àbókò lórí ìrìn àjò kó ṣe kínni àfi tọ́ba wa kú bẹ́ẹ̀ tọ́wá wà bẹ́ẹ̀ tó fi ṣe kínni tó fi kú àwọn tọ́wá fi ilẹ̀ bí ọmọ àbí bàbá àbọ́kọ àbíyàwó wọ́n wà bá ṣe kínni wọ́n bá gbàrú àwẹ̀ náà ọlọ́run àlọ́. nàám àníyàn wà lọ́rùn ẹ̀ níṣẹ́ títí kọ́dà tó bá fi kú àwọn èèyàn rẹ̀ wà bá ṣe kíni wọ́n bá gbà. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه ومن والاه أما بعد kitaabu fiya ọ̀rọ̀ nípa ààwẹ̀ gẹ́gẹ́ bí àdéhùn tí abára wa حديث أبي هريرة أنه أما سواج لك شيء على يري شيخ إبراهيم كتاب السيرة نعم عن أبي هريرة رضي الله عنه قال بينما نحن جلوس عند النبي صلى الله عليه وسلم إذ جاءه رجل فقال يا رسول الله ألدت فقال ما لك قال وقعت على امرأتي في رمضان وأنا صائم وفي رواية أصبت أهلي في رمضان فقال فقال رسول الله صلى الله عليه وسلم هل تجد رقبة تعتقها قال لا قال فهل تستطيع أن تصوم شهر شهرين متتابعين قال لا قال فهل تجد إطعام ستين مسكينا قال لا قال فسكت النبي صلى الله عليه وآله وسلم فبينما نحن على ذلك إذ أتي النبي بعرق فيه تمر والعرق المكتل قال أين السائل قال أنا قال خذ هذا فتصدق به فقال ألا أفرق ألا أفقر مني يا رسول الله صلى الله عليه وآله وسلم فوالله ما بين لابتيها يريد الحرتين أهل بيت أفقر من أهل بيتي فضحك النبي صلى الله عليه وآله وسلم حتى بدت أنيابه أنيابه ثم قال أطعم أطعمه آلك الحرة الأرض تركبها حجار سود حجارة سود الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين حديث أبي هريرة رضي الله عنه في أكانججو أتي سلاي إتما حديثنا فوا أوابر سنمو àwọn ẹ̀kọ́ àti ìdájọ́ máa ṣẹ̀ríà tí ń bẹ ní ara hadithi gẹ́gẹ́ bí àdéhùn ọ̀la ni a kọ́ntínú bẹ́ẹ̀ lónìí insha allah ta'ala. ara ń tí ó ní í ṣe pẹ̀lú ìdájọ́ ṣẹ̀ríà nínú hadithi yìí òun ni wọ́n ń pè ní jima'u nasi gẹ́gẹ́ bí hadithu tá a kà báyà bí ìjẹ́dógún bébè yẹn bá gbàgbé tó jẹun àbọ̀gbàgbé ọmọ nǹkan kan faliyitima fawumahu fa innama at'amahu Allahu wa saqahu pípé ọlọ́run ló fún un ló ń jẹjẹ òun ló sì fún un ní nǹkan mu kọ́mọ wulẹ̀ torí yóò já àwẹ̀. hadith Abi Hurairah eléyìí ó tún wá dá nǹkan kan míì nínú àwọn nǹkan tí máa tú àwẹ̀ tó fún nǹkan jíjẹ àbí nǹkan mímu òun ní kíni aljima kí èèyàn ó ṣe àjọṣepọ̀ lọ́kọláya lọ́sàn-án ààwẹ̀. hadith yìí jẹ́ ká mọ ọ̀ràn ńláńlá sẹ́ni ọba dánrù eléyìí wò dá débi parakùnrin tìrú ẹ̀ ṣẹlẹ̀ tí fún wífà nẹ́bí sallallahu alaihi wasallam pé halaktu pé òun ti parun ìtumọ̀ ẹ̀ ni pé èyí máa pa ní irun ní tó ń dáwọ́lé yìí. àwọn onímọ̀ wa ní ìjà lè ṣe rọ́bùtù láàrin hadith méjèèjì wọn lọkùnrin yìí ńgbà tí wọn wí fà nábì pé halakutu à ń gbóòórùn bẹ pé ọmọ àmà ni kì í ṣe kọ́ gbàgbà ǹjẹ́ bàbá wa rẹ́ni tó bá wa ní à òun ọ̀mọ́ ń tòun òun ṣe kí ni òun gbàgbé ni lòun fi súnmọ́ obìnrin òun lọ́sàn-án àwẹ̀ ǹjẹ́ dájọ́ fàyínàmá àtàmàhùlọ́hù wàṣàkọ́ọ̀wù ní tiẹ̀ ní àbídájọ́ tí anábọ̀ Muhammad sallallahu tá a nábì wí níbi hadithi yìí èyí tó pọ̀ nú àwọn onímọ̀ tí wọ́n túmọ̀ hadithi yìí ni wọ́n ní ọ̀rọ̀ asúnmọ́ra ẹni nínú àwẹ̀ kò sí àlàfo mo gbàgbé ń bẹ wọ́n lọ yàtọ̀ sí kínni ọ yàtọ̀ sóúnjẹ tẹ́yìn ó pè mo gbàgbé mo bùkèlè kan ni mo tó rántí àbí mo mú mi débì kan ni mo tó rántí wọ́n ní ọ̀sáyè kínni kò ni pé nígbà tárakùnrin yìí wá bá anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábì òbí léèrè pé ọmọ ọmọ ni àbọ̀ gbàgbé gẹ́gẹ́ bí alimami Shafi'i rahimahullahu ta'ala òun ló gbé kọ́ídà kankalẹ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn onífíkù náà farama ó ní tarku al-istitfal fil fi maqam al-ihtimal. ينزل منزلة العموم في المقام ترك الاستفصال في الحال في مقام الاحتمال ينزل منزلة العموم في المقام ببببتي أبدا محل الاحتمال أسيسي كوريباي أسيسي باي سنبوى محمد صلى الله عليه وسلم وقاينتي ترك الاستفصال النبي وابيري إيه، باي لوري نعبي باي لوري kọ́ba ayé wa Ma'izu bin Malik àti adakọ rẹ̀ ń jẹjọ radiyallahu anhu. ipe ń jọ bí arákùnrin ti wá jẹ́wọ́ ntòsí ni Ma'izu náà wá jẹ́wọ́ fún anabuwa Muhammad sallallahu alaihi wa sallam bọ̀tí jẹ́wọ́ ti Ma'izu ni pé òun ṣe kíni òun ṣe zina. anabi ṣe ṣe fọ́ọ̀lù anabi wa ń bí sọ ma tó ń wí la'allaka qabbalta wàlàhálàkà wàlàhálàkà títí o fi wá wí fún anabi pé àní tó ń ṣe gan-an ní zina. ibẹ̀ ń anabi ṣe kínní sallallahu alayhi wa sallam anabi ṣe kínní ó ṣe istifsal. wọ́n lè tọ́ bá ti wá rí bẹ́ẹ̀ tí ihtimalu bẹ́ẹ̀ tá anabi ò sì torí ẹ̀ máa béèrè pé ọgbàgbé ni àbọ̀ rántí ni ó fi hàn pé yunazzalu manzilatal umumi fil maqal bíi nasu amu general lágbè. La, la, la, la, la, la, la, la, pé irú eléyìí àsekò sí yàtọ̀ nù sẹ̀ríà pé ọgbàgbé súnmọ́ ìyàwó rẹ̀ nú àwẹ̀ àbọ̀ rántí ìdájọ́ rẹ̀ náà ni ìmọ̀ kọ́ bọ́kùn lọ́rùn ẹrú àbí kọ́ gba àwẹ̀ ọgọ́ta mútàtàbíà tó gbọ́dọ̀ tẹ̀léra wọn ṣàárẹ̀ ni mútàtàbíà yìí àbí ìtààmù sìkìnà mẹsìkìnà gẹ́gẹ́ bá anábọ̀ Muhammad sallallahu alaihi bó ṣe wí fún arákùnrin yìí ara ìdájọ́ tí ń bẹ nínú hadithi yìí nìyẹn nínú ẹ̀ náà ni pé àti mẹ́nu bá níjẹ̀jọ́ mo rò pé bẹ́ẹ̀ náà la dúró pé ìdájọ́ tí ìmọ̀ alukur'an kẹrìmù bá gbé kalẹ̀ ó jẹ́ nǹkan méjì ni ó jẹ́ nǹkan mẹ́ta ni ǹjẹ́ yẹn ó mú ìtọ́ bá wù ń bẹ̀ ni àbí yóò wọ bó ni àdáyà bí hadithi náà ti tó a ṣàlàyé fúnra wa pé n onímọ̀ wí pàtàkì jùlọ abdullahi ibn abbas radiyallahu anhuma ibn abbas ní kullu ma kana aw aw fil qur'an fa huwa ala tahiyyah gbogbo ntẹ bá ti rí nínú al-qur'an ní ti bá ń pé aw aw aw ìtumọ̀ ẹ̀ ní pé kí ni ẹ̀ mú kan tó bá rọ̀ ní lọ́rùn bẹ́ẹ̀ kò yẹ ṣe dandan ní kò mú yìí tí ó ní ọ láàjù kò yẹ ṣe dandan ní kò mú yìí tí ó rọrùn bá wù ọ ní bá ti jẹ́ kí ni aw aw aw ìtumọ̀ áò ní àbí ọ̀ àmọ́bi bá ti ń rí ìdájọ́ tí ń tó pé nǹkan báyìí ni o ṣe bọ́ọ̀ bá wá rí nǹkan báyìí ni kò tó ṣe nǹkan báyìí mo mú yìí tó wù mí ò ń bẹ̀ o àpẹẹrẹ rẹ̀ tá a bá wọnú àyà suratul mujadala ìdájọ́ zihar nítorí wọ́n ń pè ní zihar nù sẹ̀ríà ní àṣà kan táwọn kan máa dá ń jọ̀hún tí wọ́n bá bínú láàrin ọkọ àti ìyàwó èyí tí ó fi lóun kọ ìyàwó òun lẹ̀ yẹnyẹn máa lọ yọ wá ní zọ́haruki aláyàtà zọ́hari ummi ìwọ obìnrin yìí ẹ̀yìn rẹ ó ti dà gẹ́gẹ́ bí ẹ̀yìn ìyá tó bí òun ìtumọ̀ ẹ̀ ni pé òun ò tún láṣọ àjọṣepọ̀ ọkọ àti ìyàwó pẹ̀lú rẹ̀ máa irú obìnrin yóò wá wà ńbẹ gẹrù mùtọ́lákọ kọ̀kọ́ kalẹ̀ kọ́lọ̀ lọ́kọ̀ míì nítòsí jẹ́ ojúṣe àárín ọkọ àti aya olóhùn ní ṣe mọ́ sẹ̀rí àsìlámù kọ ilé yìí àmọ́ àwọn kan máa ṣe ń jọ̀hún láyà nàbà Muhammad sallallahu alayhi wa sallam ìdí ẹ̀ ní suratul mujadala qad sami'a Allahu qawla allati tujadiluka fi zawjiha wa tashtaki ila Allah. bẹ́ẹ̀ bá wà wọ àyà ziharu yìí ńgbà tọ́lọ́wọ́ wà á ní ọ̀dà tó ti rí bẹ́ẹ̀ náà àwọn tí ìbínú kí bínú tó ti mú wọn sọ tí ọ̀yẹ́ wọn sọ ọlọ́run aṣọ náà alukur'an karim pé ọ̀dà tí wọ́n bá láwọn ò ṣe báwọn mọ́ àwọn fẹ́ padà gbàyàwó àwọn kó díyàwó fáwọn kọ́ mọ́jẹ́ bí ìyá àwọn mọ́ fatahriru raqabatin raqabatin mu'mina fatahriru raqabatin min qabli an yatamasa na min qabli an yatamasa. níbẹ̀ ni kò sí aombẹ̀ o òfin nu ẹni ọba ṣe ziharu ìdájọ́ rẹ̀ ni pé sọ fẹ́ pa ziharu kì ọ fẹ́ padà sí làákàyè fatahriru raqaba bọ́kùn lọ́rùn ẹ̀rú bí ọba wa rí báyà ni tiwa nù suratul mujadala nù bọ́ọ̀bá lágbára àti bọ́kùn lọ́rùn ẹrú àbó olówó kọ̀tẹ́rú fàṣìyà mùsàárọ̀ yìí ní mùtàtàbí àyè. ìró yìí ò ní bí àbá ti wí fún wa pé a ó ti ń bẹ̀ wọn o. eléyìí ò tún láti ń tọ́lọ̀ ní òsèlú yẹn wá ní pé nǹkan báyìí mo fẹ́ ṣe. àmọ́ gbogbo ibi tá a bá ti rí áó áó ara àdẹ̀kùn ṣẹ̀ríà ni afúnra wọn lápèjúwe irú bíi tí áó wà báyà bíi tí wọ́n wá bẹ̀ tí wọ́n yà ńtọ́ búra sí yìí ṣe lọ́dà anabi sallallahu alaihi wasallam ní èyí máa wá parọ́ mọ́ lọ́hùn yà ìbáṣe wàá gbà àmọ́ mo ti fẹ́ wà láàyè sariya islam ò rí bẹ́ẹ̀ anabi ní faliyo kafir an yaminihi waliya tilabi huwa khayr èyí tó dáa ni kí gbogbo èèyàn wí tí wọn náà gbà pé ńlọ dáa má wàá jọ jẹ pé àwa wí pé mo ti bọ mo jẹ báyìí pé mo ti fẹ́ wà láàyè anabi ní san kàfàrà ìbúra tó búra ṣèyí tó lóore ni bàbá wa fẹ́ san ìtanràn búbúra àwọn bẹ́ẹ̀nbẹ́ẹ́ fakàfàràtuhu it'amu asharati masakina min awsati ma tut'imuna ahlikum aw kiswatuhum aw tahriru raqaba faman lam yajid fasiyamu thalathati ayyam. anibi tí kuraani ti ní awo awo bẹ́yìn ọba lágbára mẹ́tẹ̀ẹ̀ta ló tó kán àwẹ̀ o àti sàlàyé gbogbo eléyìí jẹjọ. ibi tá a fẹ́ lọ lónìí ni pé wọ́n ń pe ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ sọ lónìí pé àkíní yìí bẹ́ẹ̀ bá ṣe maslaha ní ọ̀dà interest mùsùlùmí bẹ́ẹ̀nbẹ́ẹ̀ à eléyìí tẹ ní ọ̀dà yá àwọn mùsùlùmí ọ̀lọ́wájú bẹ́ẹ̀ bá ṣe kíní jẹ́ maslaha nù sẹ̀ríà pé interest wa ń bẹ ń bí oore àbí ìgbádùn mùsùlùmí àbí nǹkan kan ń bẹ nínú eléyìí oríṣi ọ̀nà mẹ́ta ni mọ́sálàhà pín sí nínú ṣẹ̀ríà. masalihu mu'tabara àwọn mọ́sálàhà kan ń bẹ tí ṣẹ̀ríà ìsìláàmù náà fòfin tẹ̀ gbé eléyìí dáa fẹ́yìn mùsùlùmí a eléyìí ọ̀dà kẹ́ ẹ máa ṣe. mọ́sálàhà tí ṣẹ̀ríà ti kìnnì tó lù ló ń tẹ̀ ká máa lépa ru íńtírẹ́sì ní irú mọ́sálàhà ní ọ̀dà ìdàkejì masalihu mulgha àwọn íńtírẹ́sì kan tí sẹ̀ríà ní bọ́fẹ́ bẹ́ẹ̀ wò ó pé íńtírẹ́sì ní oore ní òun ọ̀farama kọ̀ wá sáwàá wí kan tẹ́nìkan wàá wí pé a kíní yẹ kàn fi wò bẹ́ẹ̀ ni ẹ kàn pé ń bídí àní yóò jẹ́ kí Islam ó lò ké yóò jẹ́ kí kíní kan ṣe ká sọ fún rẹ níbẹ̀ já ẹ̀sìn tọ́lọ́hún abẹ́sìn tiẹ̀ tọ́ba ìpẹ́sìn tọ́lọ́ ni masilaha eléyìí masilaha tún mulghad sẹ̀rí àti kọ̀tẹ́ kọ̀tẹ́ fagilérú masilaha báyìí. irú ẹ̀ ni àwọn onímọ̀ máa mú wá lápèjúwe nírú masala tá a wà ń bẹ̀. wọ́n lọ bá a kan ní àsìkò kan ọ̀daràn irú ọ̀ràn tárakùnrin tí ọwọ́ ayúfà nàbọ̀ Muhammad sallallahu òun náà dárò ọ̀ràn bẹ́ẹ̀ ó súnmọ́ obìnrin rẹ̀ lọ́sàn-án àwẹ̀. ọwọ́ abẹ́ nìkan inú àwọn abẹ́rù rasikhina fil ilmi kò sínú àwọn àpá àtẹ́tẹ̀ wọn rinlẹ̀ lójú ọ̀nà mímọ́ àtọ́lọ́run àti tànàbí sallallahu alaihi wasallam. òun wá wò pé maslaha maslaha lòun rò fún rẹ̀ irú bí wọn náà ṣe máa rò ní pé wọn sì ní ní bídí àlélẹ yìí da bàbá ṣe báyìí yóò jẹ kí islam ọlọwájú yóò jẹ àwọn mùsùlùmí olóòkè yóò jẹ àṣekì alọlọrun lòun ọfẹ ẹsìn tọlọ́run kì í ṣẹ̀sìn tiwa. wọn lẹnu yìí wá ṣe fatuwa pé ọba ni wọn lọ bá wọn béèrè pé kí ni ọba ni wọn lọ sọ fọba pé rẹ nínú ni pé. tasumu shahraini mutatabi'ain ó gba àwẹ̀ ọgọ́ta tí ó sì gbọ́dọ̀ já àwọn tí wọ́n bẹ ń bẹ ńgbà tí ẹnì yìí ń ṣe fatuwa wọ́n ṣe mọ̀ hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam ni bó ti tó kọ́hún kọ́hún báwọn ká anabi wí pé lọ́ọ́ gbá wẹ̀ ọgọ́ta ó tó ní so ní nǹkan báyìí ó lóun ò ní ló tó kan lótó kan ọgọ́ta àwẹ̀ ládìsí táǹkà lọ́wọ́ yìí ó ń béèrè tí wàá jáde tí wọ́n wáá bi àfa àtúnṣe fatiwa nínú àwọn tó ti kọjá lọ ní o nítorí wà nù tíra yìí àwọn ní àfa usulul fiqh wọn máa ń mú àpẹẹrẹ rẹ wá ni wọn bá ń sọ̀rọ̀ al-masalihu al-mu'tabara wal-mulkat masala interest wọn ewo ni làákàyè jẹ ń sọ fún ọ pé interest ní tíṣẹrí àní òun òwò bẹ wọn ọfẹ

èlò wọn tẹrú lọ́dọ̀ ọba ọ irú tó ń gan nílé gan bẹ́ẹ̀ ni ọgbọkùn lọrùn ọgọ́rùn gan kò ní kò ní mọ irú ọ̀ràn tí tó ń da. wà ìta mùsìtìnà mìsìkìnà kérò eléyìí láwa wí fún pé lọ fọgọtì èèyàn ló ń jẹ bẹ́ẹ̀ ni ó fún six hundred èèyàn ló ń jẹ gan kọmásì kankan torí náà ntí sẹrí àní ó nù náwó ajé òye ga nílà ká ìjẹ àbí ti sẹrí àtọ lọ́nà torípa àwọn máa wo ibi tó ń wo pé interest wà nù pé láti lè ṣe kíni láti lè fi tófin àmọ́ tí sẹ̀rí àwọn òjìnà délé yìí ń lọ sẹ̀rí ọ̀fẹ́ káwọn ọ̀ràn wà lóko ẹrú bọ́ba bá ń dárú ọ̀ràn bẹ́ẹ̀ lọ́gọ́rùn gbà ọ̀tẹ́ sẹ̀rí àlọ́run ọgọ́rùn èèyàn ni ò ní sẹ́rú sí èèyàn tí ọmọ ẹ̀sìn lọ́run nìkan àpẹẹrẹ táwọn onímọ̀ máa mú kalẹ̀ nìyẹn pé ó lé fìlà ká ìjẹ́ kan wó pé bó ti dà ní ó béèrè pé ó ní sẹ̀rí àlọ́ dáa wọn máa múru àpèjúwe yẹn wá bàbá karo àdìsí pé maslaha mu'tabara ń bẹ maslaha tún mọlẹka tún bẹ wọ́n lè wò kọ́ da sẹ̀ríà ló wọn fẹ́. àpẹẹrẹ mi ẹ wo nu suratul baqara náà nu suratul baqara náà ni. yas'alunaka 'anil khamri wal maisiri qul fihima ismun kabirun wa manafi'u lin-nas. ntáwọn kan ṣẹ̀ṣẹ̀ máa wí lónìí kùránì ti wí ó ti gé wájú ó ti gé lẹ́yìn ẹlòmíì olóhùn fọtí pàrònú rẹ ni ẹlòmíì ó ní àrùn kan dààmú ọtí lóògùn ẹ wà mà náà fìrù lè nà ọlọ́run láwa la dá yín àti mà ẹ mà ra wà wí àwọn kan máa sọ páńfà nìkan bẹ níbi ọtí ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ minal mufassirin wọ́n ní mà náà fìrù tọ́lọ̀ ń wí bíi táwọn gbọ́ yìí láyà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam òun ni al-manafi'ul madiyya pé a ọtí yìí tàgbọ̀n yẹn ń rówó ń bẹ̀ ẹ̀jọ̀ á ní ọ̀dà gbogbo ní tẹ̀yìn bá lè kílèmù pé ọjọ́ interest ń bi ọtí àti tẹ́tẹ́ títa ọlọ́run wa ni wa ismuhuma akbaru àti maslaha tí ń bá wulẹ̀ wọ́ wà ń bi ọtí maslahatun mulghat sẹ̀rí ọ̀bọ jiyàn ní ọ̀ṣọ́gun kínní kan ní ọ̀pá-rònú rẹ̀ àmọ́ òun ọ̀fẹ́ tí yẹn bá mọ̀ kó wọ́n jẹ́ mùsùlùmí kọ́ jẹ́ mùsùlùmí yọba jẹ́ nǹkan mi kọ́ jẹ́ àmọ́ ọba fẹ́ jẹ́ mùsùlùmí ọlọ́ni udkhulu fis-silmi kafata àtọwọ́ àtẹsẹ̀ àtara èèyàn máa fi jẹ́ mùsùlùmí eléyìí náà ń bẹ nínú nínú fawaidu àbí fíkì nínú fíkì wàhádìsì yìí bákan náà anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi yìí farakun yìí pé hal tajidu raqabatan ta'tiquha hal tajidu raqabatan ta'tiquha ǹjẹ́ o lè rí ẹrú kan tọ́sọ̀ di kíni tọ́sọ̀ di ọmọlúwàbí àwọn onímọ̀ pàtàkì jọlọ al-usuliyun àwọn afọ oní usulul fiqh àwọn ni wọ́n máa wọlé sàkún irú àlùfáà báyìí wọ́n ní anabi wí fún pé raqabatan ta'tiquha ọwọ́ ajáde nísìnyí ọba rí kèfèrí kan tí ń forí kanlẹ̀ fóòsà lọ́wọ́ wọ́n ní ta ilé ìfọ́nlẹ́rù ní olóhùn bọ́kùn lọ́rùn rẹ̀ ǹjẹ́ ìyẹn wọlé ǹjẹ́ ìyẹn wọlé raqabatan ta'tiquha bàbá ní ká dúró lórí láwùjọ hadithi yìí ọ̀wọ́lé torí pé tí wọ́n ń pè ní kínú al-mutlaqu al nínú sẹ̀ríà ntọ́lọ̀ ń ṣe kíni tọ́lọ̀ ń ṣe ìtìláàfù rẹ̀ tí ò ṣe ṣàkíyèdù ẹ̀ ọ̀nà àwọn olóyìnbó ń pè ní tí yọ wà absolute kọ̀ wà qualified pé ọlọ́run ò pé irú ẹrú báyìí ẹrú ẹrú àgbàlagbà ẹrú ẹrú ni ọmọ kékeré ẹrú ẹrú ni obìnrin ẹrú ẹrú ni ọkùnrin ẹrú ni funfun dúdú nǹkan kan ẹrú lẹrú ń jẹ kódà mùsùlùmí kèfèrí ẹrú lẹrú ìtumọ̀ kẹ́niyẹn mutlaqun. ibi ìlànà onímọ̀ tí wàá gbé kọ́ ìdàkalẹ̀ pé hal yuhmalu al-mutlaqu ala al-muqayyad hal yuhmalu al-mutlaqu ala al-muqayyad. níbi tá a bá rí tí nùsùsù sẹ̀ríà bá kan bì kan tọ̀sọ̀ ní kẹ́ni mutlaq gẹ́gẹ́ bí eléyìí al-tajidu raqabatan ta'tiquha sọ lérí ẹrú kan tó bọ́kùn lọ́rùn ẹ̀ èyí ń mọ́tíláàkùn gbogbo ẹrú tó bá lè wọ́ jẹ́. wọ́n ní tààtún wá wo nùsùsù sẹ̀ríà míì taari tó ṣe ní kíni mọ̀kọ́ ìyàgbẹ́. lápèjúwe ńbẹ náà Al-Kùránì pé ńbẹ náà àdìsí náà ká lo àdìsí náà pé bá àdìsí lélẹ̀ ẹnìkan dára ńjọ kan olórin ẹ ọ̀ǹtí ọ̀fi tánra rẹ̀ ní kọ́ bọ́kùn lọ́rùn ẹrú irú ẹrú anabi ní rọkọba tún mọ́mìnà tún ọgbọ́dọ̀ ẹrú tó gbọ́ ọlọ́run gbọ́ kọ́mọ sí nǹkan míì má kọ́mọ sí ọlọ́run nìkan. bìdẹ́lì lè pé ńgbà tárakùnrin wa lóun wá ẹrú lọ ọwọ́ mú ọmọbìnrin kan wá ẹrú obìnrin. wa anabi sọlọ sọlọ ẹrú tó ń rí mi anabi ni kò mú wa anabi wa ti tẹ́sì fẹ́rú náà ìbéèrè méjì náà la anabi bí ń jọ anabi sọlọ sọlọ ní ayina lọ ayina irú béèrè kẹrù yìí paasi ń jọ náà ní a bá bí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ẹni tí ó fèèlì lọ́pọ̀ kọ́lọ́run sànù wa. níta nàbí sì fi ẹ̀sítábílíṣì pé mùsùlùmí ni ní gbọ̀n bí a bá bí ọ̀pọ̀lọpọ̀ lónìí yóò fẹ́. ànábì ní wọ́ tó dúró yìí kò sàsìkò òun ká pè òun ká mọ̀ bó kí bò ní kí kò sínú rọmọdánà kárí pọ̀ ń jẹun ká mọ̀ pé iṣẹ́ mùsùlùmí ọ̀dà ìdánwò ni pé àyìnà lọ ìbòlọ́lọ́run wa hadith sahih hadith tó lẹ́sẹ̀ ńlẹ̀ púpọ̀ yìí anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam anabi ní àyìnà Allah ọmọbìnrin ẹrú yìí bá dá anabi lóhùn ó ní ìsànà òkè lọ́lọ́run wa ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí kò síbi tọ́lọ́run sí i bẹ́ẹ̀ ọlọ́run sì ní àmìntún máa ń fi sàmà àyàkùsì fàdíkùmọ̀lì ọ̀rùn fa ìdàhíyẹ tamur anabi ni irhamu man fil ardi yarhamukum man fis sama ntí òrùjú ni ọlọ́run ní pẹ̀lú záàtù òun ọlọ́run sọmọ lókè lòun wà àmọ́ pẹ̀lú màún gbogbo bí ni màún kárí ìbéèrè tá anabi bi ẹni yìí nìjọ́n ni mo fi ní ìbéèrè yìí ní a bá bi ọgọ́rùn-ún mùsùlùmí lónìí ọlọ́run ní ọjà rí mẹ́wàá tí ó paasi rẹ̀ ńgbà tá à ń jìnnà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ń jẹ́ ìsìlámù gidi pépé ń tí ọ̀ a ibi tá à ń lọ ni pé ibẹ̀ yẹn ọjẹ́ kí ni arákùnrin náà kàn lè mú ẹrú kan kọ́ kọ́ jẹ́ jẹ́ ẹrú mùsùlùmí bó ṣe a bá rí hamlul mutlaqi ala al-muqayyad wọ́n ní a máa wá fi muqayyad a máa fi tú mutlaqi àjẹpẹ́ bíi tọ́lọ́n ti ní rọ́kọ́bà tún mu'mina tún ẹrú mùmíní ibòmíì tó bá ti ní fatahriru rọ́kọ́bà àjẹpẹ́ ntí ọbẹ̀ wí bẹ́ẹ̀ ni náà ní ẹrú mùmíní ọ̀rọ̀ wa pọ̀ lórí ìgbà wo kí wá ti gbogbo ìgbà ní máa rí bẹ́ẹ̀ o torí fánù kan lọ́tọ̀ lélẹ́yìn nínú usulul fiqh kéde gbogbo gbà ní yuhmalul mutlaqu ala al-muqayyad xaala kan bẹ gbogbo àfa ayé pátá al-usuliyuna wal fuqaha wọn panu pọ̀ pé la yuhmalu fihi al-mutlaqu ala al-muqayyad a ní fi mutla tu mutlaqu ní xaala ni tí o sì yẹ méjì mbẹ kí wọn ni idha إذا ikhtalafa السبب والحكم، wal-hukmu. nǹkan méjì náà la máa fi máa dájọ́ sẹ̀ríà kí ni ìdí tí ìdájọ́ yìí fi wá kí sì ni ìdájọ́ gan. wọ́n níbi tá a bá ti rí iná su mutlaku àti muqayyadu táwọn méjèèjì ọ̀dọ́ra wọn fi sábàbí wá fil eléyìí mutlaku ọmọ ṣiṣẹ́ tiẹ̀ lọ́tọ̀ muqayyadu náà ọmọ ṣiṣẹ́ ní ọ̀tọ̀ mọ̀fin ní máa pé wọ́n ti ní gbogbo mutilaku yuhla kò rí bẹ́ẹ̀ o àpẹẹrẹ eléyìí òun táwọn afa àpanu pọ̀ pé kò sí hamlu mutilaku ala al-muqayyad ayé alukur'an al-karim nínú alukur'an al-karim ńgbàtọ́lọ́ ń tọ́pàṣẹ bá a ṣe máa ṣàlùwàlá faqsilu wujuhakum wa aydiyakum ilal ilal marafiq ilal marafiq báyà kur'an ti wí nù àìdíyà fún ọwọ́ yín tẹ́ ẹ bá máa wẹ ọwọ́ yín o ẹ ṣe kí ni ẹ wẹ ọwọ́ yín kó dé ilá àlùmọ́rọ́ kó dé ìgbọ́n wọ̀ yín mọ́tíláàpù lélẹ́yìn àbí mọ̀kọ́yà ẹ́ nàám mọ̀kọ́yà dídán àǹtọ̀ mùsùlùmí mọ̀kọ́yà dànù ẹ̀ qualified pé kéé.